رسول الله وآله وأصحابه ومن والاه adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tí ó fi àánú rẹ̀ ó fi ṣẹ́wà kù láti èsì títí di dúnni eléyìí ni a tún fi ń retí ọmọdán èsì agbára wa èsì sí ọgbọ́n wa ìwà ṣe yí pé bóyá dáadáa kan wà fún wa ju àwọn ẹlẹgbẹ́ wa lọ ẹni tó ti pé wọ́n ti jọ́ lọ́wọ́ ọba nígbè wọ́n kàn wú ọlọ́run láti sẹ́wà kù lọ́sẹ̀wà kù. Ọlọ́run kí ọ wá wo ọpẹ́ tí a dá. Ramadan náà ọjọ́ tó kù díẹ̀ ni. Wọ́n bó ti kéré tó. Ọlọ́run ọba àlekè ọlọ́lọ́mọ ẹni tó tó bá láyé. Ọlọ́run látùn kàwákẹ́ni tí àwẹ̀ ní ọba láyé. yóò igba rí gbà ó fi gbá níjọ sí fún un. bákan náà atọ́lọ́ ìkí àtọ́lá fún wa nígbà Muhammad ànábì tó jẹ́ atọ́nà wa tó ṣàlàyé ìjọsìn tó lásìkò nínú ìgbésí ayé ẹ̀dá títí ó fi ọ̀bọ́lọ́hùn nínú ẹ̀ náà ló jẹ́ wa. irú ìjọsìn tó tún kàn níbi oṣù tí a ń retí ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ ọlọ́nkọ́ba ní kí ànábì ọlọ́nkọ́ba ní kí àwọn aráalé rẹ̀ àti àwọn sábà rẹ̀ àtàwọn ẹni tí wọ́n dó lórí ìlànà rẹ̀ dáadáa títí di ọjọ́ ẹ̀san ọlọ́run dákun má fa àwọn ẹrẹ láì níkẹ́ ọlọ́run ṣe wá lẹ́nu ìkẹ́ má jà jí aláìláì ní òní yìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six ṣàbẹ́ẹ̀nì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rìnlélọ́gbọ̀n tí hijira anabi wáyé sallallahu alayhi wa sallam ankira wa yake assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ọjọ́ òní yìí ọjọ́ tó ní àmì ni a lè pè é àkọ́kọ́ ó ṣe déédéé ọjọ́ tí a máa ń ṣe tafsiri àwọn ayat min al azim ìkejì ó tún wá sọ gẹ́gẹ́ jùmọ̀ àtàlẹ́ sọ yìí pé ó kẹ́yìn nínú oṣù ṣàbáyìn láti wọ ní Ramadan ntọ́wọ́ ayẹ ká gbọ́ náà lágbọ́ òun náà ní ká gbọ́ nípa ìjọsìn nítorí pé à ń retí nínú oṣù tá à ń retí ti sọ̀sùn Ramadan kí ni ìjọsìn náà òun náà ní àtúnṣe àwẹ̀ èyí ṣe yí pé. ládàá fi ń bẹ fún nǹkan tó búyàrí ni níbi pé ọlọ́run ọba nínú ọlá rẹ̀ dìdí sọ nínú hadith kudusi kullu amali ibn adam lahu illa siyam gbogbo sí ọmọ anabi adam wọn bá ti ń ṣe yọmọ anilada kan lórí ẹ illa siyam ọlọ́run ọba ní fàáyínà òwòlé wàá ní àjùzí bí àwọn ẹ̀yìn mi mú ní mi máa ti sẹ̀sán rẹ̀ dáadáa kan làwọn ẹ̀kan á di lọ́pọ̀ mẹ́wàá láti lọ́pọ̀ mẹ́wàá di ọgọ́rùn-ún méje lọ síbi àdìgbélé tá a fẹ́ mọ iye rẹ̀. ìjọsìn awẹ́ yìí òun náà wà ní ohun tí. afẹ́mẹ́nuba pẹ̀lú àwọn àyà tìǹbù ánì kẹrí. àyè pé àyà kùránì jẹun tí yẹn lè kalaka lákàgbó ni náà bá sọ wípé mi ìta máa kà ọ̀rọ̀ àwẹ̀. ṣùgbọ́n kùránì wọ́n ń pè ní kùránì nítorí pé fara ni bàbá bí o ṣe ń pààrà rẹ̀ da si rẹwà si dùn torí ẹ̀ láti wá fi lọ síbi àyà yẹn ọ̀nà ẹ̀ ní sóràtú àyà wọn ètùkiri àyà ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون nínú ayé yìí Allah subhanahu wa ta'ala ó ń bá àwọn onígbàgbọ́ òdodo sọ̀rọ̀ nínú àlẹ́ ọmọ yìí ẹni tí ń pa wọn láti fi kí wọ́n gbàwẹ̀ kí ni ń jáwẹ̀ àwẹ̀ òun náà ní ìkóraró níbi jíjẹ mímu ìsúnmẹ́lẹ́tọ̀ọ́ pẹ̀lú kéèyàn fi dà níyẹn kéèyàn fẹ́ fi ṣèjọ ti fọ́lọ̀ nípa àwọn tó wà nù eléyìí nínú ìsàfọ̀mọ́ ẹ̀mí ìsàfọ̀mọ́ ẹ̀ kò níbi àwọn ìdọ̀tí àti wàá bàjẹ́ ẹ̀rí ọlọ́run ọba àlekẹ́lá wa ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo kò sì bá alẹ́ tó mọ̀ sí ya wọ́n sáwẹ̀ lọ́rùn ẹ̀yẹ̀ fún yín ẹ̀ mọ̀rọ̀ wọ́n ṣe wọ́n ṣe àwẹ̀ lọ́rùn yẹn fún yín káma kutiba ala alladhina min qablikum ni wọ́n ti ṣe lọ́rùn yẹn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun nítorí kẹ́bà lè fáyà obìnrin yìí pé bákan náà la fi ń jọ ń gbà wẹ̀ tẹ́lẹ̀ àtàwọn tó ṣáájú wa àwọn tó ṣáájú wa wọ́n bá ti sinú lẹ́nìí ọdún dọ́là ọdún dásìkò sínú mi lọ́la. kó tó wá di pé ọlọ́run ọba Ar-Rahuf Ar-Rahim kó tó wá fúyẹ́ rẹ̀ ọlọ́run ọba tó tẹ̀ fún àwa níyọ̀ǹda pé wọ́n kúlò washrabu hatta yatabayyana lakum من الخيط الأسود من الخيط حتى يتبين لكم ها من الخيط الأسود من الفجر títí tí òun funfun fi máa hàn nínú dúdú ẹ̀rí nígbà yẹn àwa ti láǹfààní a lè máa jẹ ká máa mú látìgbà tó òun bá ti wọ̀ títí alùpàjáde ọ̀tún fi ṣe kí ni ọ wọ́n fi yọ eléyẹn ní jẹ́ yàtọ̀ láàrin àwẹ̀ wa táwọn bàkàtà bí wọn lọ sí wa nù hadith yìí pé fásitì ma bayna siyamina wa siyami ahlil kitab sahur ìyàtọ̀ sí mẹ́ láàrin àwẹ̀ wa àti àwẹ̀ àwọn ẹni tí wọ́n ní tẹ́ra wọn náà ní sàárì tá a máa jẹ àníṣọ sọlá ń sọ wípé sàárì jíjẹ yìí bárọ̀kà ìbùkún ni àti pé wọ́n tún wà nù hadith yìí pé inna Allaha wa malaikatahu yusalluna ala al-mutatahirin ọlọ́run ọba àtàwọn màláìkà rẹ̀ wọ́n máa ṣàdúrà wọ́n máa tọrọ àlùbáríkà ìkẹ́ àtàforíjì fún gbogbo àwọn àǹsọ̀ sọ́lá ń sọ yí pé sàárì yí kẹ́ ẹ jẹ́ o wọn lọ sẹdọ àrùn òhù ẹ má pa á sí o wọn lọ bí jòrò àti máàdì kódà bó ṣe fẹ́ fà fẹ́rẹ́ omi kan wọn lẹ máa fà ẹ bá gbìyànjú kẹrin fẹ́ jẹ ẹjẹ sáré. sọ nípa bẹ́ẹ̀ ọmọ wa lẹ́yìn onígbà gbòdòdó aṣàlẹ̀ lọ́nà yẹn fún yín bá ṣe lọ́nà fáwọn tó ṣáájú yín tààlẹ́kùn tẹ̀tẹ̀ fóònù ìtumọ̀ rẹ̀ ni wípé nítorí kẹ́ lè gbìyànjú láti ṣe ọ̀rẹ́ yẹn ọlọ́run ní ti tó àti bó ti yẹ ju àwọn ènìyàn lọ ẹ̀rí pọ́lọ́n sọ náà ayá mi pé lè kó lè jà ánà minkum shari'atan wa minhaja ìkọ̀ọ̀kan nù yín la fún ní ṣẹ̀ríà rẹ̀ àti fúlábọ́ọ̀sì rẹ̀ tí ó máa lò tọ́ba wọ ọlọ́run ni la ja'alakum ummatan wahida ọba ṣe é níjọ kan ṣoṣo walakin liyabluwakum fima atakum gbọ́dọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ pín kélekèle nítorí kó fi lè dán yín wò pẹ̀lú ohun tó fún yín fastabiqul khairat ẹ ságbà wájú ń bi rere. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run ní nítorí kẹ́ lè páyà ìtumọ̀ ní pé kẹ́ lè gbìyànjú ju àwọn ẹni tí wọ́n ti lọ ṣáájú yín la'allakum tattaqun nítorí pé àwẹ̀ dáwì fi tazkiyatul badan àfọ̀mọ́ ara ń bẹ́ẹ̀ àti pé ó dẹ̀ tún máa fún mọ́ àwọn àyè tá máa gbà kọjá òun ló sinmi lẹ́nu hadithi bukhari àti muslim ń sọ nípa ọlá tí ń bẹ fún àwẹ̀ gbígbà ẹ̀ẹ́n sallallahu alayhi wa sallam ọ̀nìyàn máa ṣàrà ṣàbà ẹ̀yìn ọ̀dọ́ ẹni ọba ti nípa láti fẹ́yàwó ọlágbára àti súnmọ́bìnrin ó sì ní ohun tí ó fún un jẹ ọ̀yà lọ fẹ́yàwó ẹni tí ò bá wà lágbára ó ń tọ̀ ń kó ya máa gbà wẹ̀ ẹ̀ẹ́n náà lẹ́hó ìjà sọ́ra wẹ̀ yẹn ni ó máa di adùn rẹ̀ kù. ha lẹ́yìn ìgbà tí ta'ala sọ fún wa wà nù òkè àkọ́kọ́ mbẹ́ wọ́n máa sábà bí bẹ̀rẹ̀ ọlọ́run ọba fún wa ọlọ́run sì tún máa ń lò sábà bí ti wá nù hadith àbí ìwé ọ̀jọ̀ wọ́n fi rọ́lá ọmọ takọ̀dáwọn mi zambi ẹni yóò tọ́ba gbàgbé Ramadan ó nígbàgbọ́ sọ́lọ́hún ó dẹ̀ sèṣin rẹ̀ sọ́dọ̀ ọlọ́run láti ní ẹ̀san máa foríjì gbogbo tó ṣe ṣáájú ẹ̀rí ó tún wà nù hadithi ní ike ẹni ọgbẹ́ gbàgbé ẹjọ́ ìwúrọ̀ kan só lójú ọ̀nà ọlọ́run ọlọ́run sì máa gbé ojú rẹ̀ jìnà síná ní sàbàyìn kọ́rífà eléyẹn wà nù tó máa ń dá wàhálà lẹ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ọmọ ìyá yẹn wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ wọn yẹn tó máa ń fi báyìí sí kálukú ti fọ́n ta hadith yẹn náà wọ́n dẹ̀ gbà mú wọn ní fẹ́ bá wọn lé wípé ẹni wọn bá gbàwẹ̀ kíni o àwọn ẹjọ́ kan lójú náà wà lọ́hùn báwọn ti máa gbé ojú ẹ̀ jìnà síná lọ́wọ́ yẹn náà kọrí ìfà nígbà àádọ́rin wọ́n máa ń tún sọ́dún nígbà míì ṣùgbọ́n tí àwọn àfa sọ ní sùmọ̀ fi ṣẹ́fí ńlá òun náà ní pé ìyanu mọ́fìlẹ́sán ó sàfọ̀mọ́ rẹ̀ yẹn ni pé ó sàfọ̀mọ́ rẹ̀ níjọsìn fọlọ́n ọlọ́run lọ gbá àwẹ̀ yẹn fún òun ní fi ṣẹ́fí ńlá kò túmọ̀ wípé wọ́n tọ̀ wọ́n lọ ó sì lé jáde irú èyí táwọn máa ń wí yẹn kò túmọ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run máa gbé ojú rẹ̀ jìnà sí kíni ọ̀ ìná ó tún fún ìgbà àádọ́rin àbí ká sọ pé àádọ́rin ọdún ẹgbẹ́ wa mi tún wáyé pé àwẹ̀ tá a wí yìí jóná a wà ní ìsọ́ bí kòtò téèyàn máa ń dé tó ṣe wípé èèyàn fi ní sùtá lórí bóyá ńgbà téèyàn bá ṣubú ẹ̀rí bákan náà àwẹ̀ yìí ọlọ́run máa ń fi sábàbí rẹ̀ mú ẹ̀dá níyẹ̀wò àlùjẹ́ni ọlọ́run ìyẹn máa ń rà àlùjẹ́ni ọlọ́run pẹ̀lú sábàbí àwẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí wọ́n ń pa wá láti pé ká gbààwẹ̀ yìí lẹ́ẹ̀kan náà ọlọ́run wa ń sọ fún wa yìí pé kìí ṣe pé títí ayérayé la máa gbààwẹ̀ yẹn o. náà. ayyaman ma'dudat faman kana minkum maridun aw ala safarin fa'iddatun min ayyamin ukhra. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم tó nípa bẹ́ẹ̀ nígbà tá a mọ̀ yìí pé àwẹ̀ yìí ọlọ́run ọba ló dìdì ṣe lọ́rùn yẹn kì ọ̀rọ̀ anẹ́sọ̀sọ́lá ẹyọ̀kan àméjì ló ń ṣe wá lójú kòkòrò ká gbà wẹ̀ pàápàá jùlọ ń pa aládàtọ̀ wà ń bẹ̀ ń pa aládàtọ̀ wà ń bẹ̀ ọkọ̀ yé wa wípé ọlọ́run máa ń lò sábàbí píparẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ àríkọ́ wa nù hadith yìí pé as-salawatul khams ìrun wákàtí márààrún al-jumu'atu ila al-jumu'ah jùmọ̀ kan sí jùmọ̀ kan Ramadan ila Ramadan àwẹ̀ Ramadan kan di àwẹ̀ Ramadan míì mukaffiratun lima bainahun ọlọ́run máa fi ń sábà bí ìparẹ́ ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ láàrin àwọn gbèdéke tí ń bẹ láàrin wọn ìdájọ́ tó ní bá tí kábà ẹ̀rù tí yẹn bá ti jìnnà sẹ́sẹ̀ nílà. sọ nítorí bẹ́ẹ̀ kẹ̀rí àṣọ ojúkòkòrò láti gbà wẹ̀ yìí torí àwọn aládá tó pọ̀ tó wà ń bẹ̀ àti pé àwọn aláwẹ̀ ní wọ́n ní ẹnu ọ̀nà kan tí wọ́n á gbà wọlé ẹ̀kọ́ ọlọ́lọ́fọ́ ọ̀rọ̀ yẹn wọ́n wọ́n bá ti wá wọ bẹ̀ wọ́n á mu nínú ẹ̀ wọ́n máa mu mí nínú ẹni ti mú mi òǹgbẹ òtún ọmọ láéláé ẹ̀rí. bí sẹ́rí àti ń kòkòrò pé ká gba ẹ̀wẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ànábi sọlọ́lá ń tún sọ wa lára pé a sínú lẹ́yìn nídìí pàtàkì kankan lẹ́yìn nídìí pàtàkì kankan pé dìídì sínú lẹ́yìn nídìí pàtàkì ó ti sẹ̀sìn kankan tó fa ìyá sàárè fún sẹ̀sìn nǹkan kan tó lè fa ìyá sàárè fún wọn gẹ́gẹ́ bí òṣèṣe òjíṣẹ́ ọlọ́run tó bá jí láàárọ̀ á pe àwọn sàbẹ̀gbẹ̀ tá ńlá láàárín nǹkan kan kálukọ́ máa sọ ohun tó bá rí lóríṣiríṣi àmẹ́bí wọn máa fún wọn ní àlàyé lórí ẹ̀ gbogbo láwọn ò rí nǹkan kan táwọn lè mú wá lónìí àmẹ́bí o òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wá

tí wọ́n kí amúlàgà wọ́n kì í bá wọn lẹ́nu ìtọ́ wa ń kẹ́ soso níbẹ̀ ẹ̀rí anabi sọlọ asalawa nítorí ẹ̀dá fún kílẹ̀sì àwọn eléyìí tí wọ́n yìí pọ̀ wọ́n níbẹ̀ ni àwọn níní àwọn tó máa ń sinú láì nídìí wọ́n lè níyàwó bàbá òun òun làwẹ̀ níyàwó bàdá òun òun ọ̀jẹ̀ gbà kò sí ẹ̀tọ́ náà bó làwọn ó ti àjọ máa yọra àwọn tó ń bá ní fóun gbà àwọn yẹn nìyẹn tí ń sinú láì nídìí tó nípa bẹ́ẹ̀ àwẹ̀ yẹn kìí ṣe ohun téèyàn lè dìde ìfilẹ̀ láì ní di pàtàkì kẹta ilé bó súnmọ́ ká padà mẹ́nu bà nígbà tọrọ bá kàn tóńjọ́ táwa fi gbà àwẹ̀ yẹn ọlọ́run ṣàlàyé yìí pé láwọn ọjọ́ náà kẹ́rù fi má máa bà wá pé ṣé gbogbo ọjọ́ ayé la máa fi gbà àwẹ̀ ni ọlọ́run sọ pé ayyaman ma'dudat pé àwọn ọjọ́ kan tó ló ni mọ́jọ́ yẹn ti wá ló tó tí ọba jẹ́ jọmọkàndínní ọgbọ̀n ló sì jọgbọ̀n ọjọ́ lọ́jọ́ kanu méjèèjì ọlọ́run wa sọ wípé famankana minkum maridan aw ala safari ẹni tó bá wá rẹ̀ láàrin yín láàárẹ̀ tó ṣe kó lè kó sùtà bá a tó bá ní kó ń gbà rẹ̀ aw ala safari àrẹ tó sì rìn àjò nù yín tó ṣe pé ní àjò yẹn lè kó sùtà bá a wọ́n bá ti kọ́ gbà rẹ̀ àìdàtún mi ní ayéamin ókà tí ó fẹ́ ní bẹ́ẹ̀ kọ́ dáwọ̀ yẹn padà láwọn ọjọ́ míì lẹ́yìn Ramadan ẹ̀rí ó kọ́ ọ̀rọ̀ kan nìyẹn lẹ́yìn ìgbà yẹn ni Allah tabaraka wa ta'ala tún wá bọ́ sínú ọ̀rọ̀ mi pé wa 'ala alladhina yutiqunahu fidyatu ta'amu miskin wọ́n ní sẹ́ rí àwọn ẹni tó ṣe wípé wọ́n lágbára àti gbàwẹ̀ yẹn wọ́n lè ṣe kí ni o wọn lè fún aláìní jẹ àfàwọn ọmọ ní jẹbẹ ó ní nígbà tí ọ̀rọ̀ àwẹ̀ kọ́kọ́ wáyé tọlọ́run sọ àyà yìí kalẹ̀ níbẹ̀ nínú àwọn tí ń gbàwẹ̀ wọ́n lè wà nínú àwọn ẹlòmíín sínú ẹni tó bá dẹ̀ sínú á fún aláìní á fún jẹ onígbàwẹ̀ ń tẹ̀ akàn fún yàn jẹ́ yóò nítọ́ ọlọ́run kó sọ pé wàhálà lẹ́sìn náà yọ̀tẹ̀ kó náà hó fèdí àtúntò àmì miskin tí ẹni ó bá nípa gan tó bá wù kó gbà ó bá dẹ̀ wù kó ṣe kí ni ó fáláì ní jẹ wọn ní báwọn ti ń ṣe nìyẹn gẹ́gẹ́ bí Imam Bukhari rahimahullah ta'ala ó sì gbà wá látọ̀dọ̀ Salamatu bin al-Akwa wọn nígbà tí aya yẹn sọ̀ kalẹ̀ wọn ní ẹni wọn bá fẹ́ sínú yóò sínú yóò dẹ̀ fún yẹn jẹ yóò fáláì ní jẹ ọlọ́run tó fẹ́ wá sọ àyà tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ọlọ́run tó padà sọ kalẹ̀ ń lọ́wọ́ padà parẹ́ wọ́n ní wọ́n agbẹ́gbẹ́ wa láti nínú hadith Ubaydillah an-Nafi an Ibn Umar wọ́n ní àyà yẹn ti jẹ́ mansukha Sudai Amurra an Abdullah nígbà tá àyà yẹn sọ kalẹ̀ wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé ala alladhina yutiqunahu yatajashshamunahu àwọn ẹni tí wọ́n lè. tí wọ́n lè ṣe wàhálà ìnira rẹ̀ tí wọ́n lè kó mọ́ra àbáwọn ẹni tí ìnira rẹ̀ bá pọ̀ fún wọn láti gbà wẹ̀ wọ́n ní sùnmọ̀ rẹ̀ wọ́n ń pè ń tajà ṣòm òun náà ni kéèyàn rí mọ̀ ṣàkọ́ nínú nǹkan kéèyàn rí wàhálà ní nǹkan àyàn tó bá ṣe yí pé ìnira máa mú wọn afáwa ní sùnmọ̀ rẹ̀ ní ẹ̀yìn Abdullah àtọ̀dọ̀ ọmọ rọ̀. wọ́n ní sùnmọ́ rẹ̀ nìyẹn ọlọ́dúnlẹ̀ fàkànnì mọ̀ ṣá àtọ́mọ́ ó ní gbọ́rọ̀ rí bẹ́ẹ̀ arínú àwọn tí ń gbàwẹ̀ adàrà àwọn míì tó ń sínú ẹni tí ó bá ti wá gbàwẹ̀ yóò kàn bọ́ aláìní tí wọ́n bá ní kílódé yọ̀ọ́ lọ́n sọ pé wọ́n á lẹ̀ lẹ́sìn náà yóò ti kún náà hù èdè àtúntò àmì miskin ìpè àwọn ẹni tó ṣe wípé wọ́n nípa wọ́n lè ṣe kíni wọ́n lè fún àwọn aláìní jẹ tí ó wù kó kó pàwẹ̀ tí kọ́kàn fa aláìní kan wọ́n ní báwọn ti ń ṣe nìyẹn wọ́n ní kọ́lọ́hún tó padà wá sọ ayà kalẹ̀ pé tọmọ̀ntàtọ̀ wà á xeyìrán fàwà xeyìrún lá ike wà á ń tẹ̀sùmù xeyìrún lẹ́kùn wọ́n ní ayà yẹn lọ padà parẹ́ pé kẹ́ gbà wẹ́yẹn ló fi ń ṣe kí ni o ló fi ń lóore fún yín àti ayà tọ́lọ́hún sọ pé fọ́mọ̀ ń ṣe ìdàmí nǹkan mo ṣe àárọ̀ lábẹ́ ayà yẹn náà ní pé ẹni tó bá ti gán ní oṣù nù yín tó sùn bá ti bá láyé ó yà gbà ẹ wá rí ayé yìí wọ́n máa ń dá wuyewuye lẹ̀ ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ farabalẹ̀ gbàgbọ́ yẹ̀ dáadáa wọ́n dọ̀ àwọn àfa wa ọlọ́run kó bá ní kẹ́ wọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ kẹrin ni ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ ṣùgbọ́n kólásọ̀ ti kọ́ọ́lù nípa ayé yìí òun náà ní ká sọ wípé wàhálà lẹ́bí iná yóò ti kú ní ehu fídíà tó tà á ìtumọ̀ méjì ní ká tù. àwọn ẹni tí wọ́n bá ní tọ́ọ̀kọ̀ tí wọ́n ní ìtọ́ọ̀kọ̀ tí wọ́n lágbára àti gbààwẹ̀ yẹn. binisbati lahum naqulu innal aya mansukha. kábà fẹ́ sọ nípa àwọn ẹni tó nípa kẹ̀kẹ́ àárẹ̀ kẹ̀kẹ́ ò ṣe é kò dẹ̀ tọ́ọ̀fù kò ní sòrò kankan. irúfẹ́ ẹni tó nípa yẹn binisbati la wọn ká sọ náà ní pé irú ẹni yẹn ń kọ́ al aya mansukha ìdájọ́ pé kó ṣe kí ni ọkọ́ fálẹ̀ ìníjẹ ó kú òfóhùn. ṣùgbọ́n alẹ́dínà láyò ti kù nẹ àwọn ẹni tó wà nípa binisbati lahum a sọ pé àyà máa ń sùn kọ wọn tá a sọ ní pé àyà yẹn ń kọ wọn tá a ti ṣe kí ni o ìwọn tá a nílò dájọ́ ẹ lórí wọn ni gẹ́gẹ́ bí afa abdullahi ibn abbas sọ fún wa wípé yọọ máa jẹ sí ash-shaykhul ní àwọn tó lè sinú nìyẹn àgbàlagbà lọ́kùnrin wàlmọ́rọ̀ atúnkẹ́bí rọ àgbàlagbà lóbìnrin tó ṣe wípé n ò lágbára àti ṣe kíni ọ àti gbàwẹ̀ irúfẹ́ àwọn ẹnìyẹn àwọn ẹjọ́ kọ̀ọ̀kan wọn máa fi fún aláìní jẹ kìí ṣe èèyàn kan náà wa eléyìí. bí afáwa sàáyìn ṣe fún ìjọba látọ̀dọ̀ Abdullahi ibn Abbas fi àwọn tó ti darúgbó kù jọ rè pé wọn ò lágbára ti gba ìfọláwa yóò fi ọ ó lè sínú òdẹ ní sàn gbèsè ẹ nítorí pé kò sí kọ̀ǹdíṣàn kan tó lè tí àgbà máa fi di kíni o tí a fi dọmọdé jẹ́ àsàfà onídàálíà àbí àà.

bó ṣe jìnà tí ò rọrùn láti ṣẹlẹ̀ wọ̀yà ń dùn ṣẹ́yìnkùn kágbàlagbà wa padà fi ṣàbábìlì fúrẹ́hádì ọ̀dọ̀dọ̀ la ń gba ọ̀rọ̀rùn. so kò dín kọ́ndíṣàn kankan tó lè padà dé bàgbàlagbà láti wá sọ fún pé tòótọ́ bá padà dán méke o àwẹ̀rẹ̀ yẹn tó jẹ gbà padà kò sí kọ́ndíṣàn. so nípa bẹ́ẹ̀ àyà yẹn ń kọ́ bí ní sùdásílá àá sọ wípé máa ń sùn máa ń kọ́ mo ti há dànù wọn ni pé òun yẹn òní ṣe kíni o òní gbàwẹ̀ kò dẹ̀ ní san gbèsè àlìyé jìbọn àlìyé fídíà kó wọn máa san fídíà ni afálẹ̀ ìní jẹ ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí afa àdúrà ibùnà báàsì atẹni tí èsè kan náà àwọn afáwa sálàf tí wọ́n máa ń túmọ̀ Quran tí wọ́n túmọ̀ rẹ̀ fún wa ìfẹ́ wọn máa ṣe fídíà afálẹ̀ ìní jẹ wọ́n ní àtàwọn míì. tí wọ́n ké lórí gbólóhùn pé wàhálà létí ni òsì kú ni ayé ẹsẹ̀jẹ̀ ṣẹ́mú nẹ̀hù àyàn tó fi kó lè kó nira bá wọn. Sheikhul Kabir tí ọba lágbára gẹ́gẹ́ bí wọ́n sọ pé àfàwà Anas ọ̀dí aláwọ̀ tálá ẹ máa pa sọ pé títí ọlọ́run ọba ó sàdúrà fún pé kẹ́mi rẹ̀ gùn ẹ̀mí ẹ̀ ó súnmọ́ gọ́rùn ọdún kó tó jáde láyé ọba ti adi pé rọmọdán wọn ní kì í sọdún kẹkẹ sọdún méjì ní àfàwà Anas ṣe bẹ́ẹ̀ ọba ti di bàtàwẹ̀ dé bẹ́ẹ̀ yẹn ìjọ kọ̀ọ̀kan yóò máa fún aláìní kọ̀ọ̀kan ní búrẹ́dì ẹran wà á lòun bá ṣe kíni o lòun bá sínú ń tiẹ̀ kankan mọ́ eléyìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti wá lórí ẹ̀ àkọọ́lẹ̀ mi tún jẹ́ oyè wáyé pé afáwa náà ó dàgbà títí fádé pé kò lágbára àti gbàwẹ̀ mọ́ ọ wá ṣe àdágúnlẹ̀ yàní sẹ́ríd búrẹ́dì ìyẹ̀fun tó fi ń ṣe búrẹ́dì àti ẹran bíbọ̀ ó sì ọ wá sínú tirẹ̀ ọwọ́ ké sí àwọn miskin àwọn tásì àwọn ọgbọ̀n wọn ni kí wọ́n wá lè bọ́ wọn lábọ́yó wọn tún ká afárá ní sèkínì o ó bá ń jọ̀sán lọ. nínú àwọn tá a lè fi lé pa bá alábẹ́ ayá yìí wàhálà lẹ́dí náà ti kú ní òfìdí àtúntò àrùn miskin àwọn ni alhamil walmawda alhamil walmawda ala khilafin bainahum ṣùgbọ́n ìtòlálàáfíà táwọn afọ adé ń fi rìn lẹ̀ jù náà ní pé àwọn náà máa ṣe fídíà alhamil wal murda wọn á ṣe fídíà olóyún àtẹnudó ń fọmọ lọ́yàn wọn máa ṣe fídíà yóò máa fún aláìní yóò máa fún jẹ ojoojúmọ́ pàpà jùlọ bá jọ sí pé oyún yẹn ẹ̀rù ń bà kó lè kó bá òun tóun bá ní kóun máa gbà wẹ̀ àbọ̀mọdé ń fún lọ́yàn yẹn ẹ̀rù ń bà pé tóun bá ní kóun máa gbà wẹ̀ pẹ̀lú ọmọ tóun ọmọ ò ní rí ọyàn fà ọ́dẹ̀ lè kó sùtà bọ́ ọmọ yẹn tọ káfíà ní khilaf kẹsíìrì jìdán ọwà lórí ẹ àwọn ìyapa ẹni tó pọ̀ ọwà lọ́dọ̀ àwọn àfa eléyìí kì í sọ̀rọ̀ àkídà ọ ẹni wọn lọ pé àwọn àfa ìyapa ẹnu níbi ọ̀rọ̀ àkídà gbọ́dọ̀ gbọ́ nǹkan bẹ ọ̀rọ̀ sọ̀rọ̀ à alùpùpù lè yára wọn nímọ̀ àdìsí kan lè dọdọ ẹnìkan kó má dọdọ ẹlòmíì tọ àdìsí góńgórì rẹ á máa bá lọ́dọ̀ àfa Abdullahi ọ̀tẹ́fẹ̀dì wọn látẹ̀kùdì wọn tó mú wá nìyẹn ibi olóyún lórí kóyún lè kó sùtà tóun bá ní kóun jẹun á kó sùtà bọ́lẹ̀ tó wà nù òun tó fẹ́rù kó má gbàwẹ̀ ọ̀tẹ́fẹ̀dì kó dẹ̀ sì fáláì níjẹ wọn látẹ̀kùdì kó sì má ṣe kí ni ọ kó má san gbèsè kì sọ̀rọ̀ kan kì í méjì bíi mẹ́rin jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ alátọ́dọ̀ àwọn àfa wa lórí àlámọ̀ rí yẹn ọ̀fẹ́ alhamdulilayi ọ̀lùmọ́ọ̀dẹ́ àwọn méjèèjì ńkọ wọ́n wọlé sábẹ́ ẹni ọ̀lọ́lẹ́dínlẹ́ yóò ti kú ní o èdè àtúntò àm biskin yàní ọ̀tírọ́n wọ́n sínú wọ́n dẹ̀ máa fún aláìní jẹ tó wọn ò sì ní sẹ̀sán gbèsè kan lẹ́yìn rẹ̀ mọ́ àlọ́rọ́ọ̀jẹ àti àwọn ìgbà àtọ́dẹ̀ fìdí múlẹ̀ nínú àwọn àṣàrù tó wá dáadáa látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú tàbí wípé àlàyé wọn láwọn àfi gbàgbọ́ yé Al-Qur'an alákọ̀ọ́lé ọlọ́run wa ní wàhálà lẹ́dínà yóò ti kú náà fìdí àtúntò àmì mìsíkìn ọmọ ń tatọ́ wà xeyrọ́n fàwọ́ xeyrọ́n la wà ń tẹ̀sùn mu xeyrọ́n lẹ́kùn ń kóńtùn tàlẹ́mọ́. ọlọ́run wa ní ẹni yóò tọ́ba ṣe tàtàwọ̀ ó gbàwẹ̀ láti fi súnmọ́ ọlọ́run ó lóore fún ọ. ṣùgbọ́n kẹ́ ẹ gbàwẹ̀ tí kọ́ndíṣẹ̀ yẹn ò bá ti lágbára jù bóyá àjò yẹn ò àbótútù tí ò lágbára àtàrà gbóná tí ò lágbára jù sọ à ń tẹ̀sùmù khairun lakum nítorí báyìí àdágbà sábà máa ń sọ̀rọ̀ púpọ̀ jù yàtọ̀ sí ìdí yẹn bá dìde ọgbà àwọn àdágbà kì í sábà fẹ́ rọrùn ìmúlẹ́jọ́ pé ìyàwó àyìnṣà ọ̀dẹ ọlọ́ọ̀sálà àníhà ọba jẹ gbèsè Ramadan látọdún yìí kódà kò tẹ̀ ní mẹ́nu bá rárá tó fi di ọdún tí ń bọ̀ ọba di ọdún tí ń bọ̀ ń bọ̀ bá tó rí baálé rẹ̀ tí ń ṣe àwọn gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ nínú àwọn àwẹ̀ tàtà wọ́ àwẹ̀ súnmọ́lọ̀ ìníyàwó àyíṣà náà yàní tẹ̀tẹ̀ ìṣòlùfọ́sọ òun náà máa lo opportunity yẹn ipe ìbáfa náà ni wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́ yìí láti jọ máa ṣe kí ni ọ àjọ máa gbà á lọ ẹlòmíì náà kò gba ìyàwó ẹ̀ kò gbà á níyànjú ẹlẹ́yà àtijọ́ dáwọ́ délẹ̀ ní ẹ gbàgbé kínní yìí. ẹ̀yin náà ṣe wu àwẹ̀ sásìkò gbani bó ń ṣe ọlọ́run ṣe máa ń ni nìyẹn ẹ̀kẹ́ àwẹ̀ yìí mélòó lẹ ǹjẹ́ mẹ́jọ náà kẹ́ méje ti ẹni méje àbí ẹ ọya ẹja gbé lọ́la mọ́tì ó ti ń bọ́ báyìí ní ìsìn ní ìlú òpin yẹn lè ka méje tí ó fi wọnú sọ nípa bẹ́ẹ̀ àwẹ̀ àdágbà máa ń sọ wípé pé ìnira yẹn ọ̀pọ̀ Eh, kò sí láì fún ìtọ́ba fẹ́ níyàn lára bí irúgbà dáhùn sọ́lá tó ṣe ìrìn àjò lọ sí mọ́kà láti lọ sí kíni gàtò àtìbádẹ́rù ah, tí wọ́n ní ẹnìkan bẹ̀ yà ni àwọn èèyàn ti sẹ́ ìdìbò báyìí ìdìtẹ́rò pọ̀ wọ́n sẹ́ ìdìbò àwọn sọ̀tẹ́lẹ̀ bá ní kí lélẹ́yìn wọn dà ń gbà wẹ̀ ni ah, ànábì ní ilé ìsàmìnà lè bẹ̀rù síyàmù sọ̀fà kò sínú rere kéèyàn gbà wẹ̀ lájò ẹni pé tí condition worse tó yìí sẹ́ni òkè á lè mí dáadáa mọ́tò ti rẹ̀ gidi pẹ̀lú nira tó rí ń bi àwẹ̀ yẹn tí wọ́n á sẹ́ ń rọ́ mi lé lórí tí wọ́n ń sẹ́ jìbò kò sínú rere láti gba àwẹ̀ ńbẹ́. lóòótọ́ rúkṣọ ni tí yẹn bá lè gbà ọjà púpọ̀ jù tí yẹn bá sọ wípé ọ̀tọ́ bá wù yẹn bẹ́ẹ̀ tí yẹn bá rí i pé kò ní níyẹn lára kéèyàn ó kéèyàn gbàwẹ̀ àǹtọ̀súnmù khairun lakum in kuntum ta'lamun nítẹ̀síwájú ní àyà yẹn ọlọ́run ní ṣáàrù rọmọdọ́ọ̀lù. ṣáàrù rọmọdọ́ọ̀lù lẹ́yìn ọ̀nzìlà fi ẹ̀rẹ́ kúrò áàrù hùdà lè ná ṣẹ̀wá bàyí náà ṣe ń yín àlẹ́ hùdà wà lè kúrò kọ́ọ̀n. fọmọ ṣẹ́yìdà mi ń kú mu ṣàárọ̀ fọlẹ̀ yẹ kú mu. ومن كان مريضا أو على سفر فعدة من أيام يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العزة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال الله سبحانه وتعالى gẹ́gẹ́ bá sọ wípé ká gbàwẹ̀ ń tọ́lọ́lá jùlọ ni irun tọ́lọ́ ń sọ nípa ààwẹ̀ àbẹ́ irun tí a ń sọ sọ́lá ń sọ nípa ààwẹ̀ tó ní ọlọ́run ọba àlekè ló wí ipe àdìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́wọ́ àánú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni rọmọdán náà ń bọ̀ ń bọ̀ tọ́lá ni nínú ọlọ́run àkọ́kọ́ tó tóbi jù tọ́wọ́ òun náà ní sọ̀kalẹ̀ alukọ̀án níbẹ̀ àtàwẹ̀ tá à ń sọ yìí àwọn méjèèjì ọlọ́run máa àwẹ̀ àti kùránì wọn a máa sì tẹ́rù wọn máa sì pẹ̀rù àwẹ̀ wọn máa sọ wípé ọ jẹ Ndị ó mu ǹjẹ́ gbádùn ẹlẹ́tọ̀ rẹ̀ wọn lọ́wọ́n ọbẹ̀ lẹ́dàá o lomi ń sábà bí ìtìpẹ́ rẹ o ọlọ́run bá ń gbà pẹ́rù yìí o. bákan náà wípé mi ìjẹ́ ó sùn èmi ní ń kà lóru ọlọ́run bá ń sì yìí o bọ́lọ́run ọba ó sì méjèèjì ní. olùsùpẹ̀ fún ẹni tí ó gbà àdúntò kakọ̀ àníyàn. akọ́kọ́ látọ̀wà nù Ramadan ní pé Quran sọ̀kalẹ̀ ńbẹ Lailatul Qadri ńbẹ́ńbẹ́ tó ti pé khairun min alfi shahr kéèyàn bá sì jọ́sìn bẹ́ẹ̀ ó lórí jẹgbẹ̀rún oṣù lọ. wọ́n sọ sọ́lá ń sọ báyìí pé man qama Lailatul Qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ó nígbàgbọ́ sọ́lọ́run ó dẹ̀ sì sínú ẹ̀ wípé òun ní àgbìyèlé ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba wọn àforíjì òun tó ṣe ṣáájú ní ẹ̀sẹ̀. kàdáìlì ka Ramadan nínú ọlá tó tún wà fún òun ni pé tí Ramadan bá ti dé ó fi dàtí ṣayatin gbogbo àwọn àṣetáni wọn ajú mọ́wọ́ márùn-ún ajú sí wọn lọ́wọ́ ajú sí wọn lọ́rùn bọ̀mọ́rọ́ dàtúlì jíìnì àtàwọn àlùjọ̀nù tó ti ya tọ́gì tí wọ́n ti ya bó rẹ́ wọ́n á ju mọ́wọ́mọ́rùn wọ́n á ju sí wọn lọ́wọ́ wọ́n á ju sí wọn lọ́rùn. bákan náà ọ̀fọ́ ti hàti àbùwá abèlìjìnà gbogbo ẹ̀ náà ni àlùjànnà wọn máa sílẹ̀. àkọlẹ̀ kọ́ ti àbùwá abùnà wọ́n ti nà nẹ́nà. ẹ̀rẹ̀ àwọn wà nù hadith inú pa àwọn bá tó wà nù sọ̀rọ̀ Ramadan òun ni pé ní gbogbo òru kọ̀ọ̀kan wàlẹ́ la ìrìn takọ́ àwọn ìtọ́lọ́wọ́n bá máa tún kún nẹ́kù lọ́rùn wọn ìpè ẹni náà ni ọdẹ ní àlùjẹ́nà látòní lọ yóò máa fẹ́ lórúkọ kan títí ọ̀rọ̀ mọ́tò òfin tán láti bẹ̀rẹ̀ èyí tó tóbi tó wà ń bẹ̀ nìyẹn. ọ̀yìn náà di mu náà di olùpèpè kí wọ́n máa pèpè yóò máa sọ pé yà báàgì alxeyr ìwọ ń wá rere àpẹẹrẹ àsìkò ní o má ọ̀yà báàgì àṣàr ìwọ tó ṣe pé ti ọ̀jọ̀rọ̀ bí náà lọ àṣìṣe ibi tó ṣe tó ọ̀yà àsinmi ẹ̀rí láti sọ wípé ẹni tí rọmọdán yìí bá bá láyé tí ọba rí nǹkan tó lójútùú ṣe ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ tó sì lọ bọ́ lọ́hùn tí ọ̀padà di tẹ̀mí ìdí ń bọ́ à ń tọ̀ ń mà kí àgbá kan ẹ̀rọ pa sọ́kàn sọ́sẹ́lá ó ti sàmí gbogbo orí mímbàdì tí àdó àti jìbìlì lónìí kọ́ sàmí sí bẹ́ẹ̀ tí rọmọdún bá bala yìí tí àwọn aláforíjì ọlọ́run tí rọmọdún ń bọ̀ tàforíjì tàforíjì ọ̀rọ̀ ọlọ́run kò rí kí ọlọ́run tí fi lọ. ọlọ́ọ̀gì máa ń ìmú rẹ ti gbolẹ̀ ó ti dẹ́ ní yẹyẹ ó dẹ́ ní àbò ó dẹ́ ní yẹpẹrẹ ọyá sàmì sí ti ààwẹ̀ tún wà ń bẹ ló fi lọ́la papọ̀ pé mọ́ ń sọ ọmọ rọmọdán ẹni ọba tún gbààwẹ̀ rọmọdán yẹn ìmọ̀ nà ń wá ṣe sẹ̀bẹ́n ó nígbàgbọ́ sọlọ́hún ọdẹ sì ní àgbìyẹlé ẹ̀sẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ ọlọ́run máa takọ́ dàmọ́ mi dàmí ọlọ́run àforíjì ní tó ti ṣáájú náà ẹ̀sẹ̀ àdìsí àbúrò náà lọ́gbà gbogbo ẹ̀ wà nù sọ̀hí àdìsí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìkẹta mọ̀nkọ́ mọ́ ẹni yóò tó bá ṣe nẹ́fìlà tàràwíhù òun ni kọ́mọ̀ yẹn ẹni bá ṣe nẹ́fìlà tàràwíhù ẹ ètí àwa yẹn sàsọ pé baálé òun kéèké ju mọ́kànlá lọ nínú Ramadan àtìgbà tí èsà àsìkò Ramadan yóò kí mẹ́rin kan ànímọ̀ bó ṣe gùn tó bó ṣe dáa tó yóò ti kí mẹ́rin mí àlè sọ bó ṣe gùn tó bó ṣe dáa tó yóò àṣẹ kí wétìrì. ẹni bá wà lè kí tàràwíhù yẹn látìgbà tó ti bẹ̀rẹ̀ tí ọ̀kọ́ lẹ̀ ẹ̀rí fún àwọn bàbá ńlẹ̀ Yorùbá àwọn ní ọmọ àtọ́jú àgbàyàn má kà sáà mo ti bá wọn mú kọ̀sẹ́nu àfẹ́kọ̀ sọnù ní mú tó tọ́ àgbàyàn má kà sáà mo ti bá wọn mú kọ̀sọ́nu. ǹjẹ́ ó fi jẹ́ káwé olórin dáadáa sámú ń bẹ́ẹ̀ dáadáa nínú sẹ́tà sínú àwọn èké sáwọ̀ ẹnìkan agbára á tún ká sámú lẹ́sùn kan náà lọ́wọ́ lórí ẹ̀ irú èyí tó wá ń bi àwẹ̀ lọ́wọ́ ń bi ọ̀rọ̀ asámú òun náà lọ́wọ́ ń bi ọ̀rọ̀ Lailatul Qadr ànábì sallallahu alaihi wasallam man qama Ramadana imanan wa ihtisaban ẹni yóò tọ́ bẹ́ẹ̀ sínú fílà ìyẹn tàràwíhù ìmọ̀nà wa ti sàbà ó nígbàgbọ́ sọ́lọ́n ó dẹ̀ sì ní àgbéyẹlé ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó sọ ọlọ́run máa takọ̀dà wọn min zambi kákan má gbàgbé àwọn àwọn ẹ̀kọ́ tó wà lábẹ́ rẹ̀ ike ẹni ọba kí n pẹ̀lú lè mọ́mú kọ́ parí wítìrì lẹ́yìn ẹ̀ pẹ̀lú hadith ọwọ́ àyẹ̀gbẹ́ ẹni ọba dó pẹ̀lú lè mọ́mú orí kí wítìrì bí ẹni pé gbogbo rẹ̀ ṣe kí ni ọ èsì náà fi là ìdẹ́sí dandan ní kákin ní jàmá pẹ̀lú lè mọ́mú torí ó mọ̀rù tó kó ọjọ́ lórí kọ́rí òtún wọn ń pè ní Tamim Dari so ó mọ̀rù gẹ́gẹ́ òkè ní jẹ̀mẹ́ tí ìgbóhùn gẹ́gẹ́ wípé wọlẹ́dì yanamu alayha khairun ẹni ọba sùn kó tó di pókí ó lóore jẹ ni tó bá wọn kì ní jẹ̀mẹ́ lọ.

lóòótọ́ abákiri kan káwọn èèyàn jọ lórí lè mọ́mù kan jọ́nà yẹn ti lọ mọ̀rù wa ń gbọ́ wá di àsìkò kìláfà mọ̀rù mọ̀rù wa dé mọ́sálásí orí tẹ́lẹ̀ ń ṣe alhamdulillah ọ̀gá àlàmì eléyìí wí ara mọ́ni rahim gbogbo ẹ̀ ń dàrú kálukú ń fọ igbe nínú mọ́sálásí à àtọ̀hún bóun yìí pọ̀ tí lè mọ́mù kẹ́ bá kú ṣáájú ń kọ́ ìbí ọ̀rá sì dà bá ní ọ̀tẹ̀ mímu kọ́rí ọ̀yà wájú máa kí fún wọn ó dé báyìí ọba rẹ̀ tí gbogbo ẹ jọ ọmọ òrùba ní ní ìmọ̀ tìlẹ̀

a dẹ̀ pé irú eléyìí ká sọ pé bídíà irú yìí táwọn àfáà yín máa ń wí ni wọ́n fi. nítorí pé eléyìí ó nípìnlẹ̀ nínú bí òní ti kí n rí ẹ̀rú ń bá akọ́ má dọ̀rẹ̀ yẹn yẹn lọ. lẹ́yìn náà ni ní umaru ó di ìjìmọ́ bẹ́ẹ̀ ni ìjìmọ́ ọjà ìhun tẹ́nu àwọn sàádé bá ti kò sí di kíni ó ó ti eléyẹn ní iṣẹ́ àárọ̀ ọ̀rọ̀ afọ́ abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu tí ń tọ́ka sí pé láti ṣiṣẹ́ mi ọ̀hún màtí àràjọlọ́lá ìgbà àwọn sábẹ́ abadan wọn ò lè kójọ lórí ìsìnà wọ́n tún tọ́ dẹ̀dẹ̀ yẹn wọ́n tún mú ṣúgbà eléyẹn náà táwọn wọ́n ń wí àwọn sábẹ́ ni torí sábẹ́ kọ̀ọ̀kan tó bá dá wà ó lé ní mistake yànnà insan èèyàn ni téèyàn kan bá sábẹ́ kan lè dà èèyàn ni ṣùgbọ́n wá ti ní kó gbọ́n ni wọ́n panu pọ̀ pé kínní báyìí àtẹnìkẹsẹ̀ ogun wọn ń wò ní rẹ̀ àwọn ń pè ní alẹ́ ìjìmọ̀ oṣù kúùtì ẹ̀rí ìfẹnukọ adákẹ́ agbanitúmọ̀ rẹ̀ ọtí rí hujja ẹni ọbẹ̀ sàtàkọ rẹ̀ ó ní ìdájọ́ ńlá dára fáwọn agbègbè tó láti wá sọ wípé bídíà hasanẹ òun ní tàràwíhù ihun tí ọba ní kílẹ̀ ló ń pè ní bídíà Bidi àti àfàwà Umar ibn Khattab tó wí kò síbi tá a lè dá bíi káfíń ní kíni lọ bèdè á tún lọ́gàwé ìyá lédè lásán èdè èdè lárúbáwá nǹkan tó bá ṣe yí pé wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọn ò wá ṣe é mọ́ ẹlòmíì wá padà yé ó ti tún rẹ̀ náà ni ó rì fọ́ọ̀mù ẹ̀ ni wọ́n ti ń pè mujaddidu mujaddidu ó rì fọ́ọ̀mù ẹ̀. nǹkan yẹn ti wà tẹ́lẹ̀ tán bá lẹ́nìkan mujaddid kìí ṣe wípé wá sọ wípé tó rákà mẹ́rin ọ̀kà láti látòní lọ mi sọ fún yín torí mi ni mo jáde Dubai ó ti di five ó ti di five. wọ́n máa ń pe àwọn Sheikh Albani rahimahullahu ta'ala nígbà àwọn bíi baba Ibn Baz rahimahullahu ta'ala ipe ta la lè pè ní mo jáde falẹ̀ ọmọ yìí nítorí pé wà nù hadith pé kò ní sọ́dún kan àbí kò ní sí ọgọ́rùn ọdún kan tí ó lọ lórílẹ̀ ayé ọwọ́ ànú hadith ọwọ́ ànú Mustadrak hakim pé kò ní sí ọdún kẹtí ọgọ́rùn ọdún márùn ọgọ́rùn ọdún kẹtí ọlọ́láyé tá à ní rí àlàra sinmi àti sánà mọ yòjá dédó lèhádìí lè ọmọ dínà ẹni tí wọn wá rí fọ́ọ̀mù ẹ̀sìn fúnjọ yìí ànísàlẹ̀ márì wọn á bi Ibn Baz rahimahullah pé tala lè sọ wípé wọn wá rí fọ́ọ̀mù ẹ̀sìn lásìkò tá yìí Ibn Baz lọ́nkọ́ bá ní kẹ́hàn ẹ̀rí báwọn afáàsì rí nìyẹn àfààní tó ṣùgbọ́n lábẹ́ sẹ́mẹ̀ta wà yìí àtòrílẹ̀ tá a ti ń gbé yìí láyélédò lónìí o ẹni táwọn lè wò yìí pé wọ́n wá fọ́ọ̀mù ẹ̀sìn ní kọ́rínù tá a wà yìí o Muhammad Nasiruddin Al-Albani rahimahullah ta'ala. لأنه أحيا من درس من السنة nítorí ti kú fínfín tọ́jà yìí pàrọ̀ yẹn gbàgbé kí pé ṣé kàlíbá ni mo ti tú wá. ń tọ́ wa nù súnà lákìn akàlà alẹ́ ìhà dárò wọ̀ṣẹ̀rì. ìgbà ti lọ lórí àwọn yẹn tẹ̀ ti gbàgbé kàánà ọ̀la ìsàmìnà súnà bí ẹni pé kò sí nù súnà ṣé kàlíbá ni wọn ẹ má gbàgbé kí ni yìí nù súnà lọ́wọ́ òjì bẹ́ẹ̀ lọ. irúfẹ́ nkẹyẹn náà ni ọmọ rù ṣe yí kurani ò ṣeé kó jọ kò ṣeé kọ sí kínní nígbà lójú àná sọlẹm káwọn kẹ mi ọba máa kó sínú ẹ ìpayà lọ pẹ̀lú pánẹbí lọ ẹnu wọn dẹ kó sí wọn dẹ kó jọ ó di ohun tá à ń kà lé nìyí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ títẹlẹ yẹn náà ti tó nínú pàtàkì tó wà nù sọ Ramadan òun náà ní kíyàmù rẹ àwọn bá ṣe tàràwé yẹn yìí mọ náà ó sọ̀rọ̀ aláwo máa ta kọ́dà wọn min zambi ọmọ ma káwọn máa kí wọn sọ gbálẹ̀ wọn sọ gbálẹ̀ ẹlòmíín máa ń kí tarawih méjì mẹ́ta ásámù méjì ásámù mẹ́ta wọn kíkan nísàlẹ̀ ọjà wọn kíkan lókè ọjà ọ̀kan bẹ bíi kéèyàn máa pe ọ̀yọ́ máa irú èyí tó máa ń pè yẹn tí wọ́n ti ṣe nìyẹn ó ti gbé ọ̀sẹ̀ díẹ̀ mú bẹ́ẹ̀ ti àtidé o ìyá alátasẹ ti dé àbẹ ti dé ọyà àtidé o ìkejì nìyẹn. aláì يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ìyẹn sáré yẹn ni ìyẹn gbọ́dọ̀ kí n jágùn ẹni pé mo lọ síbi bí àfa àwọn ọmọ ìbùnà kàtọ́ọ̀bù rọjà lọ tààlà tọ́tọ́ pé wọ́n máa kí sára àwí tó jàmọ́ àwọn lórí ìmáàmù kan òun gẹ̀ òkin ní jàmọ́ àdẹ́yẹ òun kì í ní nílé ni tọ́lọ́n bá ní kéèyàn rí ibi tó jágùn dáadáa kéèyàn bá wọn kí ní àjágùn pé pé ó ti á kiri ọkọ wákàtí tí ò ti pọ̀ jù láti fi kíntàrà wù. hárọ̀mù gan wọn máa ń lò tó wákàtí kan dáadáa máa ń lò tó wákàtí kan dáadáa kátẹ láwọn tún padà wá wọn tún máa padà wá wọn bá ti kọ́kọ́ kí kan sà tọ́ba wọn tún padà wá bóyá bíi eleven tàbí twelve eléyàn wọn á kí n fáá sọ yìí pé wọ́n láàrin àsìkò díẹ̀ báyìí tàrí ọ̀fẹ́ tó kéèyàn kì í jágùn òun ládàá yẹn fi lè ṣe kíni o náà wọ́n fi ń pè ní tara wíhù látara wáhà yọ̀rọ̀ wíhù ẹ̀rì wíhà òkè lákìsímì ntéèyàn máa fi ń wá sinmi nú ẹ̀ ní ogun pẹ̀pẹ́ tó bá ti kí mẹ́rin yẹn ṣe àwọn aláwọ̀ ń ké alámúnẹ́sẹ́lá àti ọ̀dọ́à ó ké rákà mẹ́rin òun náà bá tún ké rákà mẹ́rin tó bá tún jókòó yáṣẹ kí ni yọ́wá ni iṣẹ́ mi lè wá ṣe tọ́rọ èyí tó báyìí ayọ̀kọ̀kọ̀ à tọ́lẹ̀ lè tàkíkọ̀ lè súnná kò sí láì fi ń bẹ̀ láti lè fi súnná tó ti yé láti lè fi rinlẹ̀ tó èèyàn sì ní gbogbo ẹ̀ wá ṣe wàhálà ẹ̀kẹ́ ṣe wàhálà kẹjọ jọ tànẹ́bì jálẹ̀ sódà tìmí yóò fi lè rìn àgọ́ ìgbẹ́ ni wọ́n bá kí alámẹ́sẹ̀rá alákọ̀ọ́kọ́ wà dẹ́ ó kí wọ́n dùn alákọ̀ọ́kọ́ alámẹ́sẹ̀rá wọ̀ sí ní àti ẹ̀ẹ́ ìwọ tó ni ìdásúlé tó àfẹ́ wọn máa sìn mí o ṣùgbọ́n kí lè má mọ̀ tó bá wò ó wọ́n yà kí wọ́n wò láti fi àmọ́ yẹ́ta ká ló ń láká àkọ́kọ́ délẹ̀ bẹ́ẹ̀ wọ́n nẹ́ẹ̀sì àtìgáàrí kọ́ láká kejì wọ́n abasa ọ̀tà wà lá láká kẹta ìwọ tó lọ́dúnkùn sọ́tòtà kìwérù àwọn eléyìí ti ń ṣe díẹ̀díẹ̀ ìfọwọ́sí pé gbogbo ìgbà ní àtẹnẹ́ tó àsìkò tá a lè fi kọ́lọ̀ ọba nífàdí kìí ti pẹ́ ni ọba wí ní àti ní ọlọ́run ní gbàrún rẹ̀ ọlọ́run gbàrún rẹ̀ dáadáa ṣùgbọ́n káàkiri káṣíkì ni o kájú jágùn dáadáa tó ná wà yìí nìyẹn ní o àlùkò a máa tọ dáadáa aláwọn oníṣàrò Ramadan oṣù Ramadan dárí alẹ́dẹ ounzila fi tọ́lọ́run sọ kalẹ̀ mbẹ́ ọlọ́run sá alẹ́ sá láti sọ àlùkò àǹkalẹ̀ ń bẹ̀. ọwọ́ ẹnu hadith wípé àwọn tírà ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú oṣù ramadan ló sọ̀kalẹ̀ fáwọn ànábì ọlọ́run. alimam ahmed rahimahullah ta'ala látọ̀dọ̀ wáṣílá ibn al-asqa ó ní òjíṣẹ́ ọlọ́run ní. wọ́n sọ sófì mọ̀, wọ́n sọ kalẹ̀ ní àkọ́kọ́ òru nu Ramadan wọ́n sì sọ àtàwọ́rá wọ́n sọ kalẹ̀ ní òru kẹfà Ramadan wọ́n sì sọ Injila wọ́n sọ kalẹ̀ olóhùn kẹtàlá Ramadan wọ́n sì sọ alukurani kalẹ̀ ní òru kẹrìnlélógún Ramadan ìgbà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kalẹ̀. gẹ́gẹ́ bí àwọn obìnrin yìí pé inú oṣù rọmọdán yìí súnmọ́ òun náà lọ́kọ́ à ń sọ̀kalẹ̀ àwa náà ti gbọ́dọ̀ máa kà kàánù sọ sọ́lá nínú kẹta gbọ́dọ̀ ṣe sọ́wọ́ àná àdáàbò tá a gbọ́dọ̀ ní òun náà ní tilawatul Qur'an tilawatul Qur'an ká máa ka Qur'an ká máa tọ Qur'an ká máa ṣe mùdárọ̀ sáré. àwọn kàánù sọ sọ́lá eh, Jibrilu máa ń wá bí fẹ́ yóò darí sùkúlù Qur'an yóò máa ṣe àtúnyẹ̀wò Qur'an fún ní gbogbo alẹ́ kọ̀ọ̀kan gbogbo ìgbà tó bá ti wá wá yẹn kàánà ajwada bil khair min ar-rih al-mursala ànábi sallallahu alayhi wa sallam ìmà ń tọrẹ dáadáa kódà ju atẹ́gùn àgàn lọ gbogbo àwọn ọlọ́wọ́n bá kẹ́ àsìkò níyì o láti fi kọ́ lọ́wọ́n bá ń fà láti fi tọrọ ìyẹn náà ti rí àpọ́n tó wà nítòsí èèyàn ìgbé eléyìí nìyí èyí tó súnmọ́ ní kó máa ra búrẹ́dì alẹ́ kó sì máa wá bí ẹja díndín tí ó máa fi jẹ́ kọ́ra kẹwọ́ta ikọ́ máa rọra wọ́n tẹ̀ ti ṣe kíní alágolo ń sì kókákólá alágolo tó dàbí káwọn onígọ̀ máa dára wọn pé àbá ilẹ̀ ń mú kókákólá lọ yí gbódà. kéèyàn ò fẹ́ ṣáàlà wẹ́dà tó ẹ má wulẹ̀ wọ́n rí fẹ́ ra búrẹ́dì tó dàbí kí búrẹ́dì yìí má bàjẹ́ lágbára ọlọ́run ẹ̀ máa retí ẹ̀ gbìyànjú ẹ̀jẹ̀ àwọn gbìyànjú ẹ̀ wàláhì àwọn bàbá wa kẹ́ táwọn afáàṣe wọ́n ti wá àti fún ọba àti nsọ yìí ọlọ́run wa ni ó yé wọn. bí rọmọdán ṣe ń bọ̀ báyìí bí wọ́n ṣe ń pín àgbàdo bẹ́ẹ̀ wọ́n máa sẹ́ǹdì èlùbọ́ wọ́n tún máa fowó lé ẹ̀rí wọ́n tún pín ẹ̀wà àwa mọ̀ wọn dáadáa láwọn bàbá yẹn táwọn náà bá wọn dáadáa ọláyìn ohun tí wọn mọ ọdún gbé wá ni ọ ṣíṣe ń ṣe ọlọ́run ni kálukú náà gbìyànjú bó bá ṣe nípa mọ́ àfọ ní kí wọn tún bá lẹ kọ ó lè jó dèlùmọkẹlì yẹ ìgbìyànjú tó bá wá àbí ìrúnra ìfúnra tó wá látọ̀dọ̀ ẹni tí ò ní tó nínú yẹn ní ẹ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run náà wọn láwọn olówó máa ń sọ wípé àyè sí àmà abúwa ipa àná èyí tí bẹ lọ́dọ̀ ọ̀tẹ̀ náà ìwọ náà ṣe díẹ̀ kárì wọn lè já pé tọ́lọ́run bá padà fún wọ̀nyí náà púpọ̀ ajá sí pọ́ọ́mà sí náà nìyí nínú nǹkan tá a máa fi sínú támúrù ń bẹ́ńbẹ́ afẹ́ débi ọ̀rọ̀ ọ̀tí ẹsẹ lọ wọn kóńgò kan máa sẹ́ńdì ẹ̀sẹ̀ nìkan kan káàkiri bíláàjì kóńgò kóńgò ló sì máa fi ránṣẹ́ ni wọn náà ti ṣe kán bẹ̀ náà nìyẹn sànúsọ sẹlẹm wọn ní gbogbo alẹ́ kọ̀ọ̀kan yẹn tí wọn máa ń fi mùdárasà kọ ànáwọn àti Jibril tọ ajwada bil khair min rihil mursala bí máa ń tọrẹ rere ju atẹ́gùn atẹ́gùn jì lọ ẹni pé nǹkan nílá kódà arínú àwọn sẹlẹf bíi Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ihun tó ti gbára lé pé ihun mọ́ bẹ́ẹ̀ fi ṣe sínú ni á dẹ̀ gbé fẹ́ lómi àti ìsáàrù rẹ̀ ẹlòmí ọ̀ máa yọ àgbọ̀dọ̀ máa bú mùsùlùmí yọ máa wò ní wíwò oríṣiríṣi tọ́bẹ̀ rí tẹ́nìkan wá tọkọ̀ tó dìde tó fi wá di ibi aago mẹ́fà àbọ̀ ń lò gbé à ah, sínú àwọn ẹ̀rín tí ń tó bọ̀ yìí sí ọ̀la ẹ̀kọ́ wí bẹ́ẹ̀ àwọn sáré lọ rí ẹlẹ́à ìbá àfi mọ́ínmọ́ín kú mọ́ínmọ́ín yẹn ti lálejò àlàmdẹ ọlọ́run jẹ́ wo dúró sínú lọ́dọ̀ mi sí ikú ọlọ́mọ aṣọ yìí pé ìsúná òun náà ní tẹ̀sí tó wà yìí òun náà ní tó wà yìí so that ẹni ni ó lè sọ pé ah, ìdí mi ò ní máa lọ lé báyìí tó wà bàtẹ̀ sọ pé dàdí ẹ̀ pé kó o tiẹ̀ fara da ọmọ yóò òun pé làálà bóyá nkẹ̀kẹ́ sì máa jáde ní àtọ̀dọ̀ rẹ̀ eléyìí ni wọ́n fẹ́ wò pé àrọ̀dà ah, bóyá mi yóò lọ sáwọn mọ́sálásí tí wọ́n ti ń pín rẹ̀ sí mbẹ́ fún òun lọ jẹ rẹ̀ sí ìrọ̀lẹ́ yìí mbẹ́ gbogbo bí wò pé kóun fi mọ lọ́dọ̀ ọmọ yóò òun bí báyìí ṣùgbọ́n òun gẹ̀ ní rìn òun létí fèsì náà òun ló ti fẹ́ sóyún ẹ má wàá máa lọ ẹ dákun torí ọlọ́run yìí ká gbìyànjú káni ẹ bá ti lágbára a ti sọ̀rọ̀ ẹ̀rí ẹni ìtẹ́kì náírà wà láwọn ibi ṣe kí tẹ̀mọ̀ra nǹkan tí ọmọdé yìí gbé wá nìyẹn ọrẹ ìyẹn tọrẹ báyìí kó dàá di pélé ni tí ọba yẹn lẹ́nu gbá à ah, ah, ṣé dàbí dùn bíi méjì tí wọn mẹ́ta tí mo kó fún lágbájá náà lọ́lọ́run wá sí rẹpẹtẹ fún mi báyìí nígbà tí yẹn bá padà rí ládàá rẹ tó ti pé àbámọ̀ ní padà bá wọn ṣé àwọn àga tí wọ́n bá wa mọ̀ ni ìbá sì mọ̀ kí n kúkú wọn múdù kan fún ọ. ọjẹ kọ́ máa fi sínú kó di dijọ́ mẹ́wàá tọ́lẹ́ lómi ò tiẹ̀ ní owó rà. gbèdé gbogbo ẹdẹ ká tó sọ pé gbogbo àsìkò yìí ti háì lómi sì ni ó ti jú débi pé kò lè sọ. ṣùgbọ́n tó bá ti di kó jókòó tẹni rẹ̀ pé ọmọ yóò sá ni táwọn jọ ń ṣe fàájì títí bọ́ọ̀ bá padà di àsìkò sínú àwọn sájọ jókòó pé ẹ̀kọ́ àdìgbò náà lọ́dọ́gbọ́n tún le ọba ti rí fóúnjẹ ni ò ní tó ọmọ aráàlú ti hadith sáà sọ pé tọ́ àfi sàlásà oúnjẹ yẹn méjì ó o yóò yẹn o tún lè yé yẹn mẹ́rin eléyẹn ni kéèyàn máa rántí rẹ̀ tó nípa bẹ́ẹ̀ oṣù rọmọdán yìí òun ló fi tọ́lọ́run sọ àlùfáà nìkalẹ̀ ńbẹ́ sípò àyàn jẹ́ hudalẹ̀ náà ọjà mọ̀nà fáwọn èèyàn mubayyinatin minal huda ó tún wá jẹ́ àlàyé tó ti nú mọ̀nà wá wà lẹ́fọ̀ tó ṣe yóò lè sọ pé òdodo ni irọ́ ni. ọlọ́run ni faman shahida minkum ash-shahra falyasum. ọkùnrin yẹn pé inú nǹkan tó wà wa nìyẹn láàrin fáwọn ètò ọ̀rọ̀ tó wà wa wọn ni faman shahida minkum ash-shahra falyasum. ẹni yóò tó bá ṣe kí ni o tó bá gán ní oṣù nù yín tó sùn bá báláyé ní ìtumọ̀ rẹ̀ onírin lónìí kò nírin onírin jọ ìsìnlẹ́nì kò nírin ní sùlàtà onírin lárúbíà olèjálà mi sì ní ó torí ẹnìyàn ọlọ́run máa yọ tiwọn náà àzàbẹ̀lẹ̀ kọ́bọ̀ torí àníṣe sọ́lá tọ́lọ́wọ́ bá dìídì ṣe àwẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ̀ fún un tó ṣe lófin fún un tó fi á di ohun táwọn àlè ń mọ̀ ń gbà yìí orósùnrin fún rẹ̀ sallallahu alayhi wa àbí ní gbogbo àwọn àhàdìsì táwọn afá máa ń kà fún àwọn sọ pé ànábì rọ́ṣù wọ́n rí wọ́n wí fún un ló ṣe rinlẹ̀ yìí pé béèyàn kan bá rí bá ti jẹ́ ni dédé tó jẹ́ mùsùlùmí gidi a máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ a máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ àfọwọ́ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma onítàrọ́ anẹ́sù hilal àwọn èèyàn rọ́sùn wa akhbartu an-nabiyya sallallahu alayhi wa sallam anni ra'aytu èmi anabi ṣe kí ni o ó gbàwẹ̀ ó dẹ̀ pàwọn yẹn láti ẹ̀fín kan ṣe kí ni ó gbàwẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú ìjẹ́rìí yẹn àwọn afáàfi sọ yìí pé ìyẹn lè gán ni rẹ̀ tá a dẹ̀ ṣe o tá a gbàwẹ̀ ó sì jáde pa ti lo uh, hadith tó ti tẹ́ ọlọ́run sọ pé sọ́mọ lẹ́rọ ìyàtẹ́ àfẹ́rọ ẹ̀rọ ìyàtẹ́. tí wọn bá wá rí nígbà yẹn láwọn akàṣà àbá yẹn akà pé thirty ah, ìtumọ̀ ìjẹ́ ọjọ́ uh, ọjọ́ kínní à tòlásà rí tòlásà ló súnmọ́ kọjá tààtì tọ́ba ikú ni ní twenty six gẹ́gẹ́ bá a ti ń kà ọjọ́ sí pé àtúnlá ọmọ àjọ twenty eight ti ṣe ahad tòlásà yẹn sì máa jẹ́ tààtì tó òun náà ni wọ́n ń pè ní ọmọ ṣẹ́kì ọmọ ṣẹ́kì ọjọ́ táwọn ò pé àbí wọ́n rí àbí wọ́n rí kí wọ́n á ò pé jẹ́mi okúkú gbà ọwọ́ nu asábàfà àmọ́ rògbòníyàsẹ̀ onímọ̀ sọ́mọ́ èèyàn ọmọ ṣẹ́kì ọkọ̀dé aṣọ abẹ́lẹ́kọ́ọ̀sì ẹni yóò tọ́ bá gbàwẹ̀ níjọ́ dáhùn sọ pé àbí wọ́n rí àbí wọ́n rí òun jẹ́ ń jẹ́ má dara mi láàmú jẹ́ ń gbà ìbọn ní táàtì ń dọ̀ ń fi bàbá akásùmọ̀ wọ́n ti ṣe ànẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam sọ nípa bẹ́ẹ̀ tó sùn yìí tí wọ́n bá ti rí bá wa láyé ẹ̀dẹ̀ ni kéèyàn gbàwẹ̀ yẹn o àbí téèyàn bá wà ń kọ́ndíṣàn tá a sọ bọ́yọ́ yẹn àwọn ló fi já sí pé àwọn ẹni tí ó gbàwẹ̀ ó ti jẹ́ àlìbáàlì àti bàlágà ọtí yé ọmọ àti bàlágà bákan náà ajẹ sọhí alálàáfíà bákan náà yóò máa gbèlú adẹnilákàyè yanni pé kò ní já suwèrè ọtí yé ìyẹn ni tí ó gbà rẹ wọn máa pé olóhùn gbà rẹ ni adẹlọ mú mi gọta díẹ̀ wọn bá di àsìkò sínú yóò tún padà lọhùn ó sínú tọ nípa bẹ́ẹ̀ àwọn ẹni tí àwẹ̀ jẹ dandan fún nìyẹn tí wọn bá ti di kó sùn bá wọn láyé dandan nìkan gbà rẹ ó sì tún gbọ́dọ̀ mọ̀ ọgbọ́dọ̀ mọ́ minal haid wọn ní fas yọ ọmọ kó náà jẹ àlejò àbẹ́jẹ́ ìbímọ. sọ dẹ́dẹ́ ni tọ́bajá sí pé oṣù yẹn ti bá wa láyé nítorí ẹ̀ ló ti wà nù lànà yìí pé tá a bá ti rí aláìsàn tí ó gbà wẹ̀ yẹn á dá padà lẹ́yìn ìgbà táwọn bá lọ àbárìnrìn àjò yóò padà dá padà lẹ́yìn ìgbà tí àwẹ̀ bá lọ yóò san gbèsè yẹn padà. wọn lọ sọ pé ọmọ nǹkan àná mọ̀rí dọ̀n àwọn àìlà sàfàrì fàáìdàtún min ayyamin ukhar ẹni yóò tọ́ bá rẹ̀ àbódé àbí ọ wà ní àjò ń tọ́ máa dá padà láwọn ọjọ́ míì tí èsè ọjọ́ Ramadan. níbẹ̀ yẹn mọ́sálà kan tá a tún lè túyẹ̀wò lábẹ́ alqada òun náà ni hadisi ọ̀sán yìí pé ẹni tí gbèsè ààrẹ bá ń bẹ lọ́rùn rẹ̀ lọ́mọ àánú wálé yìí àwọn ọmọlẹ́bí rẹ̀ ń kọ́ wọn máa ti kí ni. agbà fún ẹnití ọba rẹ̀ ọ̀rẹ́ wọn á padà jáde láyé nínú Ramadan hmm, kátìyẹ lọ́wọ́ àná àsìkò yẹn nítorọ kú o má àsìkò tíyẹn bá kú tó yẹ pé olórí rọmọdọn náà wà ń bẹ àtijọ́ juma nípa ọlọ́jọ́ dé ẹni tó ṣe pé ọ̀rẹ́ àyẹ̀wò á wà lọ́rùn ẹ̀ kú bóòlù ti máa ṣe. ṣé hadith yẹn á lò fún pé àwọn ọmọlẹ́bí rẹ̀ ń kọ́ wọ́n máa gbà fún ọ tó máa ń wálé yìí man mata wa alayhi as-sawm tó máa ń hu wálé yìí ìgbẹ́ ni ọba kú táwọn ẹ̀dẹ̀ wà lọ́rùn rẹ̀ ẹni tó jálá kòtò rẹ̀ láti kí ni wọ́n máa gbà fún èyí tó rìnlẹ̀ náà ni wípé wọn ò ní gbà fún ìlà sọ́mu nẹ́dẹ̀ àyàfà ìwé lérí àwẹ̀ lérí ohun tí wọ́n máa ṣe fẹ́ nìyẹn òun náà ni pé yóò ti àmọ́ àní rárá ọ̀jẹ̀ wọ́n máa ṣe ìtì àmọ́ fún ni ẹni pé wọ́n á fún aláìní lóúnjẹ bádálà kíni o láti bá fi gbà wẹ̀ yẹn eléyẹn lórin ilẹ̀ jù náà rọ àwọn àfẹ́sì tó yẹn ni pé bá a ṣe ń ṣe fídíà yẹn wọ́n máa ṣe fún ọ̀ǹtọ̀ ṣùgbọ́n pé báyà wọn á gbà fún òṣèlú ilà sọ́ọ́mọ nẹ́dẹ̀rù àyàfẹ́ àwọn èlérí pé ó lérí pé wọ́n gbà báyìí fọlọ́n ti jáde láyé lófẹ́ ènìyàn la máa kékeré ni lágbà fún nígbà tó bá padà kú. ọlọ́run wá ní ọmọ nǹkan mi mọ̀rí ìdánná àwọn alẹ́ àtẹ́fẹ́rọ ẹni yóò tọ́ bá wá rẹ̀ àbọ̀ wà lájò ó sì rìn àjò ń dọ̀ wọn máa da padà láwọn ọjọ́ míì lẹ́yìn Ramadan wọn rìn ní pé ó lè sínú gbogbo àwọn ọjọ́ tó fi á sínú yẹn á da padà yuridun Allahu bikumul yusr ọlọ́run fẹ́ dẹ́kun fún yín ni ló fi ṣe bẹ́ẹ̀ wala yuridu bikumul usr ọlọ́run ọ̀fẹ́ ṣòro fún yín ló fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run sọ pé tẹ bá tọ́ bá rẹ̀ yín ẹ fà wẹ́lẹ̀ ẹ bá padà gbádùn kẹsàn-án ẹ bá dẹ̀ travel ẹ fà wẹ́lẹ̀ ẹ bá padà láǹfààní kẹsàn-án kìíní kẹsàn-án àwọn mọ́sálà tó jẹ jáde lábẹ́ eléyìí pọ̀ kẹrin ẹni tí bá ń ṣiṣẹ́ ọkọ̀ ńkọ́ ṣiṣẹ́ ọkọ̀ lòún dìídì ṣe gbọ́jọ́ ayé ni ò ní fi gbà rẹ̀ ń táwọn afáàsọ ni pé wáyé pé nílé tí ń gbé ìwúlẹ̀ ń ṣiṣẹ́ ọkọ̀ ni. kò lè gbọ́ ọjọ́ ilé ayé iye rẹ̀ yẹ́nyẹ́ ní ọmọ agbọ́kọ̀lọ́ ní ọmọ agbọ́kọ̀lọ́ kò gbogbo ọjọ́ ayé rẹ̀ gbogbo àwọn ọjọ́ tó bá ti sinmi yẹn á dára yẹn padà. ni pé bí tó bá jẹ́ àwọn tọ̀yà ń gbénu tó ń gbénu omi iṣẹ́ tó ń nìyẹn bí bàbá òjò ní tí mo Sudan lọ sí Saudi sọ ẹ̀rí pàwọn tó wà ń gbogbo àwọn mọ̀lẹ́bí ọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ nínú ọkọ̀ ojú omi yẹn sọ irúfẹ́ ní tí gbogbo ayélujára rẹ̀ ń bẹ́ẹ̀ kò sí ọgọ́rò fún láti má gbàwẹ̀ wọn táwọn afáàfin kó má gbàwẹ̀ bí ẹni tí ń gbélé náà ní gbogbo àwọn aráalé rẹ̀ wọ́n ti ta fún wọ́n tẹ̀lé fún oṣù wá ṣe wípé gbèdéke ìgbà téèyàn bá ń tọ́ àkùkọ wáyé pé ẹni tó jẹ́ ọlọ́kọ̀ yẹn ẹ pé máa ń lọ lẹ́kọ̀ọ́ kan yóò tún sinmi yóò máa jáwẹ̀ nígbà tí bá ń tráfù bá ti délé yóò ṣe kí ni o yóò sinú padà ṣùgbọ́n pé báwọn ọba àlejò alágùn láyọ̀ kò sí ohun tọ́jọ́ yóò padà dá padà ni nígbà tó bá padà di pé o gbélé àtọ́lá yìí kéèké gbélé rárá ajásí pé ibi tí ń wà yẹn náà wọn yóò máa jẹ́ àyè gbogbo rẹ̀ Allahu ta'ala ala wa a'lam. oríṣi ọ̀rọ̀ ló wà nípa ọ̀rọ̀ kágbáwẹ̀ ní àjò gẹ́gẹ́ bí a sì ti wípé ẹ̀yìn bá ti rí pé kò níyàn lára ìyẹn lè filẹ̀ ìyẹn ni pé kéèyàn gbàwẹ̀ yẹn mọ́tò yẹn bá rí kó lè kó nira báyẹn gẹ́gẹ́ bíi tẹni tó aṣọ káṣọ sọ́lá ń ni wọ́n kẹ́ ń sẹ̀ jìbò sáni sọ pé ah eléyìí sì tún gbàwẹ̀ báyìí ah kò sínú rere kéèyàn gbàwẹ̀ nírú kọ̀ǹdíṣàn báyìí. Ah, ẹni tó bá ti wá sínú yẹn kó dá padà dídá padà yẹn mọ́sálà mi tó tún jáde ńbẹ̀. òun ni pé títa bá fẹ́ dá yẹn padà sí àtàtàbọ̀rọ̀ ni àwọn ìtẹ̀fọ́rẹ́ méje lè yẹ jẹ ọgbọ́dọ̀ tó tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ náà àbíyàn lè pín yẹlẹyẹlẹ èyí tó rìn lẹ́jọ́ wa lọ́wọ́ àìlẹ́ òun náà ní pé ìyẹn lè gba ọwọ́ bá ti rọ̀ yẹn lọ́rùn ìyẹn lè gba tẹ̀lé ra wọn tó bá rọ̀ yẹn lọ́rùn bẹ́ẹ̀ ìyẹn sì lè pín yẹlẹyẹlẹ ó ti fẹ́ ndèyí tó fi kíni o tó bá rọ̀ nù rẹ̀ ọlọ́wà ni yuridu Allahu bikumul yusr ọlọ́run fẹ́ dẹ́kun fún yín ló fi ṣe báyìí wala ọlọ́run ti pa wá láfẹ̀ abẹ́ ló ti wá nù hadith sọ́lá tó ń pa wá láfẹ̀ pé yẹ́sìrù wala tu'siru ẹ máa ti rọrùn ẹ má kó nira báwọn èèyàn mọ̀sákìnú ẹ fa àwọn èèyàn lára kalẹ̀ wala tunfiru ẹ má láwọn èèyàn sá o nínú hadith mi tó tún gbádùn nígbà tí wọ́n sọ́lá ọ̀rìn Abu Musa àti àfọwọ́ Mu'az lọ sí Yemen ọwọ́ aṣọ fún gbà wọn lọ pé bashira wala tunfira ẹ̀dùn àwọn èèyàn nínú tẹ bá dọ̀hún gbogbo nǹkan tí wọ́n máa dùn wọn nù ni ẹ máa sọ ọ àwọn nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ títẹ́ ni wọ́n máa fà mọ́ ẹ má lé wọn sá ọ wọ́n yẹ sẹ́rọ̀ ẹ sì ṣe dẹ̀kun ẹ bá dọ̀hún ẹ má ní wọn lára ọ wọ́n tàtọ́ wà á wà láta tẹ́lẹ̀ ta ẹ máa jọ tẹ̀lé ra yín kọ́ máa sọ àwọn àfáà méjèèjì náà wọ́n ń jà ní ẹ tún gbọ́rọ̀ yẹn wọ́n tàtọ́ wà á ẹ máa gba tara yín tẹ́ bá ti dọ̀hún kò àwọn yorùbá wọn wà sọ wípé ìwájà wà ní jẹ́ kí ni o ọ̀rẹ́jọ rẹ̀ ọ̀dà kí yẹn máa mú mi sún náà jù lọ yóò yé yẹn ju rè yẹn lọ àwọn tí wọn ìkìláàfù ti pọ̀ kẹ́rin lọ́dọ̀ àwọn àfa eléyìí ni ọlọ́wọ́ alámú tí mi rí ni pé kí ni yòó nírọ̀rọ̀ olóyún àti afọmọlọ́yẹn. àwọn ìnáwó sọ pé sáf ọba ti já ẹ̀kọ́ sẹ́ padà ní adẹ̀rí inú ọdún la pé sam ohun tí ó ṣe náà ni wípé ó sínú kódà ṣe kí ni o kò sì fi díà èèyàn fẹ́ wo ta lẹni tí ó sì rí nǹkan ẹgbẹ́sẹ̀ lé láàrin wọn ẹnìyẹn lèèyàn padà ṣe kí ni èèyàn padà kọ́ lò. àwọn sọláwà ń sọ fún àfa wa màá sọkùnrin jábàlẹ àti àbí musa àlàṣárí wípé tẹ bá ti dọ̀hùn wọn má làwọn àfa méjèèjì ń jà tàtọ́ wà á wọn láti àtẹ̀lẹ̀ ẹ máa jọ tẹ̀léra yín ọlọ́run ní jẹ́ ẹ ṣe bí ẹ bá dọ̀hùn ẹ tẹ̀ ní ṣe bí ni ní ìyapa ara yín o wọ́n ní tùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nípa pé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra wa litukmilul iddah ọlọ́run fẹ́ rọrùn fún yín ọlọ́run ọ̀fẹ́ ṣòro fún yín àti pé kẹ́ẹ̀ka nǹkan yẹn pé ìrọ̀rùn tọ́lọ́run fẹ́ fún yín ló fi sọ pé kí àwọn aláìsàn kí wọ́n sínú kí wọ́n padà gbá padà ìrọ̀rùn tọ́lọ́run fẹ́ wọ́n tó mílò láì da nítorí kó ń kalẹ̀ padà pé. ọlọ́run wa ni wọ́n lè tún kábìrún lọ́ha aláàmọ̀ ẹ̀dẹ́kù àti kẹ́ lè ṣe kí ni o kẹ́ lè padà máa gbé ọlọ́run ọba tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín wọ́n là á lẹ́kùn tẹ́ṣkúrún kẹ́bà lè jẹ́ nítorí ṣe kí ni o tó dùpẹ́ fọlọ́run ọba subhanahu wa ta'ala náà. فإذا سألك عبادي وإذا سألك عبادي عني فإني قريب فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. Ọlọ́run wa ń sọ fún àwọn sọ̀tàn láwọn wípé nígbà tí àwọn ẹrú mi wọ́n bá bi ọ́ léèrè nípa mi mo súnmọ́ èyí sì máa ń jẹ́ pé ẹni tó bá pè mí ńgbà ó bá ti pè mí fálẹ̀ ẹsẹ̀ jì ìbò lè kí wọ́n ya jẹ́ pé tèmi náà ẹ̀kẹ́ ẹni tó fẹ́ ká do wọn gbà wọn náà gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu wàlẹ́ yóò mìínú bí kán dẹ̀ nígbàgbọ́ sí mi làálẹ̀ ọ̀hún ẹ̀ṣùdùn tọ́lá sí bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀wọ́n dẹni ìmọ̀ náà ọlọ́run ọba máa ń gbàdúrà ẹ̀rù rẹ̀ ìmọ̀mọ́ ahmed rahimahullah látọ̀dọ̀ àbí musa alashari ọ̀là wa pẹ̀lú jù sí ọlọ́run ọba lójú ogun kan wọ́n ní àní gun òkè kan àdẹ ní sọ̀kalẹ̀ ńkòtò kan àfi ká máa gbóhùn òkè Allahu Akbar ká pariwo náà wọn náà sọ̀sọ́lá wa súnmọ́ wa wọn wá ní ẹ̀yìn èèyàn ẹ farakalẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì ṣe kó dilẹ̀ ń pè ẹ sì pẹ́ni tí ò sí ń bì ẹni tẹ́ ń pè ẹni tó gbọ́ tó sì ni kódà ẹni tẹ́ ń pè ó súnmọ́ ọrùn nǹkan ẹ̀gún yín tẹ ẹ̀gún yẹn gan lọ. yẹ Abdullahi ibn Qais ó pè fún òjì ń kọ́ ní gbólóhùn kan ni tọ́jẹ́ kanzun min kunuzil janna tọ́jẹ́ pẹpẹ ọ̀rọ̀ kan nu pẹpẹ ọ̀rọ̀ àlùjánnà ọlọ́run náà nìkan ọ̀la hawla wala quwwata illa káwa náà máa wí ká máa wí gbólóhùn yẹn ká máa fi ṣàdúrà. àfáwọn anẹ́sìn náà sọ pé àdúgbò sọ́lá ń sọ wípé ọlọ́run ọba àlekè ọlọ́run máa sọ wípé àmì àìndazọ ní àbì èmi wà níbi àbátẹ́rù mi bá dá sí mi wà ní máa hu ìdájọ ẹni mo dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ń gbọ́ bá ti pè mí wà á sí ru kọ́ọ̀lẹ́kùn ọ̀jẹ̀hárù ìnáwó àìlèmú bí dá ti sùdó ẹ wọ́rọ̀ yín jẹ́jẹ́ ni o ẹ wí ọ̀rọ̀ yín ẹ wí jẹ́jẹ́ ẹ wí ọ̀rọ̀ yín kùkù yíyí tẹ̀rí ẹ sí ọlọ́run ọba mọ ohun tó gbáyà àdúà tí mo ti máa ń gbà yìí ọlọ́run ètò ẹ̀rọ àdúà alárẹ̀ bí ti o kọ̀ nínú hadith abi sa'id al-khudri nínú musnad imam ahmed rahimahullahu ta'ala wọn náà nabi sallallahu alayhi wa sallam wọn ní kò sí mùsùlùmí kan tí ó pè ọlọ́run tí ó bẹ̀ lọ́wọ́n àdúà kan tó ti pàdúà tó ṣe yẹn ṣáàtú nìyẹn ọ̀tẹ́tẹ̀ ń bẹ̀ kò sí ìjákùmọ̀lẹ́bí ń bẹ̀ àfikọ́ ọlọ́run gbàdúà yẹn pẹ̀lú kan nù mẹ́ta ẹ mọ̀ ọlọ́run tètè fún un ní ohun tí ń fẹ́ ó fowó ọlọ́run lè gbowó fún wà ẹ mọ̀ ọlọ́run tẹ̀ tọ́jú àdúrà yẹn dé níjọ́ ìgbéǹda àlàkẹ́yàmà wà ẹ mọ̀ ọ̀rọ̀ kẹta òun ni kọ́lọ́run lo àdúrà yẹn ń sábàbí tí ó fi gbé láburúkú wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run lọ́wọ́ á máa wọ ọmọ nígbà yẹn lẹ́lẹ́mí ọ̀sọ́ pé mo ṣàdúrà ṣàdúrà kò tí ẹ gbà kádẹ má gbàgbé pé irú gbólóhùn yẹn ọjọ́ sábàbí kan nínú ohun tí adéyàn fi ní gbà ẹ̀rí hadithi mi tún ni ọba àdàbọ̀n sọ́ọ̀mì ẹnu mọ́sáàsì mọ́mọ́ ahmed wọ́n ní àdúgbò sẹ́lá ó ní kò sí lórílẹ̀ yìí èyàn kan tó jẹ́ mùsùlùmí tí ó máa bẹ ọlọ́run pé òun fàdúrà kan àfi kọ́lọ́run fèrè àfi kọ́lọ́run bá gbé láburú kù tí ọba ti sàdó ẹ̀ṣẹ̀ tí ò sì jákùn mọ̀lẹ́bí ẹgbà wa mi aṣọ fún wa pé alọ́lọ́wọ́ máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa tíyàn bá ti kánjú. wọn lára mi sọ pé bóòlù béèyàn ó ti máa kánjú òun náà nìkan yẹn máa rí gbólóhùn pé àmọ́ ti fi ọlọ́run títí fà ìyẹn rí gbígbàdúrà ah, ohun tí ò ní jádùá rẹ̀ ọgbà lọ nẹwọ́ gẹ̀yàn o ẹ̀rí tí ò ní jádùá rẹ̀ ọgbà ni. a dẹ̀ sọ fún wa pé inú dáadáa tó wà ní oṣù Ramadan onu náà ní a gbàdúrà bẹ́ẹ̀ àtọ̀fún ayípadà mẹ́ta nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bò ní dá ẹni dá bò sí tọ́ba ké sọ́lọ́n pé ọlọ́run ọ̀hún má kò sí gàgá láàrin ìpèpè sọ́lọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọ̀dà o arìnrìn àjò ẹnì kẹta òun náà láláwẹ̀ àdúrà rẹ̀ tọ́ba sí ọlọ́run ọgbà káwọn náà tó máa rántí àwọn tó wà nù nira tó ti pàṣẹ àbẹ̀lọ́run fún jọ̀wé ní alùkàyàmù fáwọn ọmọ wa fáwọn ìyàwó wa fáwọn mùsùlùmí lápapọ̀ wọ́n tó ti pọ́ sẹ́wà wí zaaba zọ́máhù wàtàlàtì lọ́rù wàtàbàtàlà ajẹ́rù inṣàlọ́ sọ àdúrà yìí aṣọ dáadáa. wọ́n ní aládùúrà mẹ́ta ń bẹ mẹ́ta míì tún ní tó ti pé ọlọ́run ní dádùn àwọn èèyàn mẹ́ta yìí padà. ẹni tó já ṣáájú ń ṣe dọ́gbandọ́gba wọ́n bá bẹ lọ́run yóò rí bẹ́ẹ̀. aláwẹ̀ nígbà tí bá ń sinú lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tá nítorí pé ọlọ́run máa gbé pèpè ẹni tá a bò sí agbè sókè dunel gamam kódà ẹ̀sùjú ò ní lè bò gan wọ́n wá sí gbogbo ẹnu ọ̀nà ẹsẹ̀ mẹ́ fún pípé kípèpè rẹ̀ wọlé ọlọ́run máa sọ pé bí i zẹ̀tì mo fi ògo mi búra là ń sọ̀rọ̀ nìyẹn mú láti tì ọ́ lẹ́yìn màá rìn ọ́ lọ́wọ́ wọ̀lọ́wọ́ bá dá hẹ́ẹ̀ kódà bí èsì ní ìsìn tó nítẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ramadan ọlọ́run náà wà sí lẹ́lẹ́kùn sí yá mi rọ́fákú ìlànà ìsàyè أحل لكم الليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تحسنون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرون وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشرون وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون حديثي àbí àyà yìí wọ́n ń sọ fún wa yàní ìyọ̀ǹda pa lè jẹ a lè mu a lè súnmẹ́lẹ̀tọ̀ wa ní gbogbo àwọn alẹ́ Ramadan a lè gba sọ wípé àyà yìí lọ jẹ́ ẹ̀dẹ̀ tọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fáwọn mùsùlùmí tọ́lọ́run dẹ̀ gbé kúò ìwọ̀n tí wọ́n wà lórí ẹ̀ nígbà tí islam ṣẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé tẹ́nìkọ̀ọ̀kan wọn bá ti sínú ìgbà yẹn lọ́sẹ̀ tọ́ láti jẹ láti mu láti súnmọ́bìnrin fi irun ìṣááyì àbí dìgbà tí ó fi sùn. tọ́bí ti sùn àbókì ìṣá ọgbọ́dọ̀ jẹ mọ́ ọgbọ́dọ̀ mú mọ́ ọgbọ́dọ̀ súnmọ́bìnrin mọ́ ó tún di alẹ́ ìjọ kejì ẹ̀rí àwọn mùsùlùmí àkọ́kọ́ wá rí pé á ah, ìnira lélẹ́yìn fa ṣé béèyàn bá tiẹ̀ sáré jẹun èèyàn tún sáré mú ìyàwó ẹ̀pọ̀n nígbà nínú ni mo gárí mi àsìkò mélòó lọ wà nílẹ̀ fún ìṣá ìfihàn ní ọ̀dà bí a tètè sáré jẹun ọ̀yá ẹlẹ́yà tètè máa bọ̀ à kíní yẹn mọ ṣàkọ kẹbí ọ ìnira tó tóbi ti wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìyẹn ẹgbẹ́ bí àwọn afáwà Abdullahi ibn bá alikẹ́ ọlọ́wọ́ padà gbé kú ọlọ́wọ́ mi wọ́n hilla gbogbo àwọn alẹ́ àwẹ̀ kí ẹ lè súnmọ́ ìyàwó yín àlẹ́bóbìnrin yín ṣàṣepọ̀. fọwọ́ àwọn obìnrin tá a wí yẹn hunna libasun lakum aṣọ yín ni wọ́n ṣe wa antum libasun lahun ẹ̀yin náà sì jẹ́wò fún wọn ìtumọ̀ rẹ̀ ni pé sakanun lakum ilé ibùgbé ni wọ́n ni wọ́n jẹ́ fún yín ẹ̀yin náà jẹ́ sakanu fún wọn àbí ká sọ pé àwọn ni ìdàbọ̀ra yín ẹ̀yin náà jẹ́ ìdàbọ̀ra fún wọn. tùmọ̀ rẹ ni pé ọkọ tìyàwó àwọn lè ṣe kíni ọ èyí téèyàn ti ní gì torí gbà yẹn lẹlòmí ó tún máa béèrè béèrè pé òbí téèyàn ó sì sun yìgì rẹ̀ pé ó lè dára sàárì fún yẹn ọkọ tìyàwó kíni kejì wọn wọn lè ṣe kíni wọn lè mọra wọn kọ wọn sùn wọn ní gbogbo alẹ Ramadan nígbà tóbi rìn yẹn bá ṣe kíni tó bá wà ní ẹnì gba sọ wípé ìṣesí àwọn sàádé lákọ̀ọ́kọ́ òun ni pé tí èèyàn lè ti sùn kálá àbọ̀ kì í ṣá kó tó di pọ́ lọ́wọ́ ọba àlekọ́lá padà fúyẹ́ rẹ̀ pẹ̀lú áyà yìí ọlọ́wọ́ ọba àlekọ́lá wa sọ wípé alimọlọ́hu ìtẹ̀kẹ́tẹ̀ wáyé lórí ẹ̀ wọ́n pẹ̀ nìkan ní kọ́yọ̀sì gbọ́n sọ̀rọ̀ mọ́ wọ́n ní gbàwẹ̀ ń jọ̀tọ̀ wọ́n á ṣe wàhálà ọlágbára níjọ́ yẹn ọlọ́run bá yàwó rẹ̀ wọ́n wá bí ìyàwó wípé sóúnjẹ ń bẹ ńlẹ̀ ìyàwó ní òsì ọkùnrin ìyàwó ní mo fẹ́ ń lọ náà kí n bá owó oúnjẹ lọ bó sì sùn lọ nìyẹn ìyàwó rẹ̀ bá wá ba ìyàwó rẹ̀ nígbà ìyàwó rẹ̀ rí orí kó ti sùn ní aa káyé bá tà lẹ́k ọmọ àti fọwọ́ gbólẹ̀ báyìí ànímúta ó sùn àbí ìpàdé tún dọ̀là sọ ọlọ́rẹ̀ ọ ni ọgbà <laughs> àwẹ̀ yìí di ọ̀la báyìí pẹ̀lú ìtọ́lọ̀ ọkọ̀ wọ́pọ̀ yìí gbàtọ́ wá di àárín ọ̀sán bó ṣe yálé bó ṣe kó ti bọ́ oúnjẹ sábà tẹ́lẹ̀ bó ṣe dákú nìyí ẹ̀rí ọ̀dákú ẹgbẹ̀dẹ̀ wọ́n wá sọ fún àná sọ̀sọ́lá bọ́lá wọn ti sáyà kalẹ̀ nìyẹn ẹ̀rí àwọn àdúgbò fọlọ́ ẹ̀rí káàdì ẹ̀jọ́ ọmọlẹ́yìn ànẹ́bí ẹ̀rí pa sórí rẹ́ńdíà mọ́lá àbátẹ́lẹ̀ yìí sí àìníyẹ ní tó wọ́n máa gbé lọ lórí pé wọ́n ń dání oúnjẹ lọ́wọ́ yóò ti sùn bóyá èèyàn bá ti dì ẹ́ wọ́n tún dijọ́ kejì tẹ́ ẹ ní alẹ́ ni alẹ́ ijọ́ kejì ni ọlọ́run wàá fún yẹrẹ láti gbà pé ọ̀hẹ́lẹ́lẹ́kùn lẹ́lẹ́ sọ̀tìyàmí àrùrọ̀ fàṣọyìnlá ní sáì débi ayé àtọ́lọ́run sọ̀rọ̀ kúlò wẹ̀ṣọ̀rọ̀bù àti ayé tàbí yanilẹ́kùn lẹ́kẹ́tọ́lá abọ́yọ́ ìnàlẹ́kẹ́tọ́lá aṣọ àti ìnàlẹ́fẹ́jọ́ wọn ni fọ́fárì kọ́ yọlọ́run ni ẹ máa títí tí òwú funfun fi yẹn ní òwú dúdú ni pé rẹ ò fi yọ ọ̀fárí ìhòòhò bíyà nínú àwọn sàbẹ̀ bá dùn fárọ̀ àṣẹ̀dí ìdá nídùnnú tó lágbára pé àwọn àsoríire kí nìyí lágbára eléyìí ni àwọn tó lórí wa mi tún ni mùsùlùmí ní oṣù Ramadan tí bá kí wọn gbọdọ òbí wọn jẹun tún kejì àwọn àwọn mùsùlùmí bá wò ọba ta síyàwó ẹ̀ ó tún jẹun lẹ́yìn ìṣáyé wọ́n nínú àwọn tó jẹun jọ ní àfa ọmọ rò mbẹ́mbẹ́ bọ́nà ọdí aláwọ̀ sálà rẹ̀ wọ́n á padà kí gbàǹjarì yẹn lọ bójútì ọlọ́run sallallahu alaihi wasallam fífò láti di kiri kiri ti yí wọ́ ẹ̀yìn ìṣáyé mi ti wá nǹkan lọ bọ́nà ti padà sáyà yẹn kalẹ̀ ni ayà yẹn ni pé alimallahu annakum kuntum takhtanuna anfusakum fataba alaykum wa afa ankum ọlọ́run ti mọ̀ fẹ́ lè ṣe ẹni náà máa lọ jí súnmọ́bìnrin rẹ̀ ìbò ló ní nǹkan ẹ̀ à ìmádọ́dọ́ ìyàwó mi àtúkì ṣáyé tẹ̀ lórí ìtúndọ̀ la náà bẹ́ẹ̀ ni ẹni ó ṣe rí àyíbò lè yọ jáde sáré gbìyànjú rẹ̀ ní mọ́ gáárí kíní yóò lè rọrùn o ọlọ́run wá sáyẹ̀ kẹlẹ̀ pé alimallahu annakum kuntum takhtanuna anfusakum ọlọ́run ti mọ̀ wípé ẹ ẹ ní lè ṣe ẹ ní lè ṣe ọ̀tẹ́rọ àlékún ọdún ti forí jì èyí tẹ̀sẹ̀ tẹ́lẹ̀ wàá fà á nù ẹ̀rọ gbogbo àwọn kẹ tọ́lọ́run rí kó lè jẹ́ tẹ̀kálí fún abáwọn ẹ̀rọ ọ̀jàgà rẹ́dẹ́rẹ́dẹ́n tí ó wu lẹ́mi wa dáa fi nírọ́dọ̀ ọlọ́run dé dáadáa ọlọ́run ti gbé e kú fáwa àmàdúgbẹ́ fọlọ́run àwọn ń ti wọn ẹni ọba dẹ́gbẹ́ òní jẹ́nẹ́ba ní jẹ́nẹ́ba omi ni ọ̀rọ̀ sórí fa kódà ó ṣùgbọ́n àwọn nìyí tí wọ́n yẹn kọjá bẹ́ẹ̀ o gbèsè jẹ́nẹ́bà bá wà lára rẹ̀ báyìí yóò á mú ọ̀bẹ yóò fi rẹ̀ ní àyẹn ló tó mọ́ lọ́dọ̀ ọlọ́run àbá dẹ́sẹ̀ ń sìn àwọn àforíjì ọlọ́run fún òrí bẹ́ẹ̀ bá tó lu àwọn kúkàkù ẹ̀ máa para yín lọ́lọ́run ìforíjì ẹ̀rí pa sórí rẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ ń ṣe àgbákan ẹni ọba tó lóun fẹ́ fẹ́ sí ní ìkéjì Islam ọ̀sà àgbákan lóòótọ́ ọlọ́run dàkú má jà wọ́n má padà sí fún láéláé nínú dáadáa tọ́lọ́run ṣe fáwa nìyẹn nàbí ọlọ́run fi rí i pé anakum kuntum takhtanuna anfusakum ẹ máa jàǹbá ara yín ẹ máa dọ́gbọ́n sí ọ̀tá bàálẹ̀ ikọ̀ ọlọ́run ti forí jì wàá fa ọdẹ mójú kò fún yín pẹ̀lẹ́ ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí o bá a ṣòro ẹ máa fara ro àwọn obìnrin ẹ bá ti sinú tán ẹ fara ro wọn ẹ wabtagu ma kataba Allahu lakum ẹ máa wá ohun tọ́lọ́run bá ṣe lákọọ́lẹ̀ fún yín ó lè jó oorun ọmọ mi ibi tọ́lọ́run bó ti gbà bẹ́ẹ̀ ní rọmọdán ni àbọ́dúnrìn ó lè jẹ́ ní rọmọdán ni tọ́lọ́run wá sọmọ náà lólùsí lọ́run tí ó lẹ́ẹ̀kẹ́ àwẹ́ pọ̀ ẹ̀rí wabtagu ma kataballahu lakum yẹn ni pé minal walad ayé ma ahallallahu lakum ìmùtọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún yín ẹ máa wá ẹ wá yẹn ni pé ẹ wọ́ ọmọ ẹ wọ́n mọ pẹ̀lú kẹ dọ́dọ̀ àwọn ẹlẹ́tọ̀ yìí yẹn pé sáré yìí ìgbà tí wọ́n máa parí sí òun ìgbà táwọn fàájà rẹ̀ bá ti yẹ. mo lọ́wọ́ sọ pé ọ̀kúlù wa ṣùrọ́bù ẹ̀tà ìtẹ̀bẹ́ yẹn lẹ́kùn mẹ́lẹ̀ xeyìtò la abúyá xeyìtò la aṣùwádìí mẹ́lẹ̀ ẹ jẹ́ ẹ mu títí tí òun funfun fi yẹn jẹ kẹ má mu mọ́ngbà táwọn fàájà rẹ̀ bá ti yọ títí tí òun tó máa fi wọ̀ ǹjẹ́ ọlọ́run ti lẹ́tọ̀ fún akájẹ kámu àti àti súnmọ́bìnrin ní gbogbo àwọn ọ̀rú yẹn títà fìrí pé yàní díà sọ́bà ìmọ́lẹ̀ àárọ̀ ti hàn nínú dúdú òru òun ni túmọ̀ al-khaytul abyad min al-khaytil aswad ọlọ́run tí wàá gbé ìrújú kúrò fún wa tí òfin yín dàrú mọ́ ọlọ́run ní mílẹ̀ alifájẹ̀rù alifájẹ̀rù la gbàlérò alifájẹ̀rù la gbàlérò bó ṣe wà nù hadith tí imaamu abu abdullah al-bukhari látọ̀dọ̀ sahel bunu saad ha wọn ni ọlọ́run sọ ayà kalẹ̀ pé wakulu washrabu hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr wọn lọ́lọ́run ò tí sọ min al-fajr kalẹ̀ nígbà yẹn. yàni abu abdullahi al-imaamu bukhari rahimahullah wọn lọ gba àdìsí wa àdìsí yẹn gbádùn ike ẹ máa jẹ máa mú títí tí òun fífún fi hàn náà ó dúdú ọlọ́run ò tí ì sọ mílíọ̀nù fájìrì kalẹ̀ ẹ̀rí wọn arínú àwọn èèyàn kan tó pé tí wọ́n bá ti gbà wẹ̀ báyìí rọ́bà tó àdùnhàn fèrè jìlẹ̀ alxẹ́tìlá àbíyájú alxẹ́tìlá sọ́wẹ́t yóò alọ́ mú òwú dúdú àtò funfun yóò so mẹ́sẹ̀ kọ́lá yẹn zẹ́lu yẹ kó yóò bá jẹ yóò máa mú títí tí ó fi wá padà rí i pé òwú dúdú àtò funfun yìí ṣe kí ni ó ó ṣèǹtì yẹn ni pé tí lè fi mọ kedere ọ̀rọ̀ bí irú mi gan níbẹ̀ ni yínú àbá yínú sáǹtì àárọ̀ kùtù hàì làwọn fòúnjẹ tí wọ́n sí tukẹ̀ ìgbà yẹn lòun dúdú òsè kí ni ọ òun ni wọ́n hẹ̀ ọlọ́run wá sẹ̀ sáyà kalẹ̀ pé mínẹ́lì fàjẹ́ nbẹ̀ yẹn lọ́wọ́ ayé àwọn sàbí pé anamọ ya àní lẹ́yìn wọ́n nẹ́ ha ìtumọ̀ rẹ̀ ní pé ìmọ́lẹ̀ àárọ̀ kúrò nínú òkùnkùn ọrú ẹ̀rí Imam Bukhari fún ẹgbàá mi látọ̀dọ̀ àfáwà ṣáàbí àti sọ̀rọ̀ ẹ̀ fún wa rí àfáwà ṣáàbí lọ́sọ pé òun ọ̀fọwọ́ òun kọ àdìsí òun máa ha sórí ni látọ̀dọ̀ Adi ibn Hatim àdìsí yìí ọ̀rọ̀ àdìsí yìí máa ń dáwọ́ lọ́dọ̀ àwọn àfáwà lórí pé àdìyù níyì tààkọ́ra ìsìlámù hù. bóòlù àti lè máa kí àyà yìí kàn bẹ́ẹ̀ dẹ̀ ni ọdún kejì hijrọ́ òun lọ́lọ́run ṣe awọ lófin òun lè gba islam lọ́dún kẹjọ. tàkàrà islam àdìyí tá nẹbi sàlàyé pé àwọn àfa yahudi àtàfà nẹsọra wọn máa mú wọn lọ́lọ́run tó ní àyè mú wọn àyè sí wọn àyè sí wọn sọ pé. ẹ̀tọ́ ní iye wọ̀dẹ̀ ńlọ́dọ̀ ọlọ́run tẹ́ gbà pẹ́tọ́ ní abẹ́ nígbà wọn làwọn gbà fọtílkà ìbàdàn tó ọ̀nà tẹ́ ń gbà sí wọn ní àdìyù yẹn náà ni. wọ́n ní àdìyù ipe ọwọ́ ọlọ́mú ìkọ́lẹ̀ ọlọ́mú okùn funfun àtòkùn dúdú tó fi di apá kan ooru ọwọ́ bẹ̀rẹ̀ ní sí ní wò síra wọn kò yí padà ìgbà tó wá padà jẹ́ wá nínú òjíṣẹ́ ọlọ́run mo ti fi sí abẹ́ ìrọ̀rí mi òwú dúdú àtòkùn funfun àlejò àníná ìwé sádàkà ẹ̀dá ńlá àrí ajá pípé pílò rẹ tó lò ní ọ̀fẹ́ gan o pílò rẹ fẹ́ o tó fi lọ gbé okùn dúdú okùn yàní okùn tí wọ́n bá fi ń di ẹsẹ̀ rago dúdú àti funfun tó fi sáré àpílò rẹ ọ máa tóbi gan. ànkánà lẹ́tù lábíọ́dọ̀ ọ̀dà tààtà wìsádàtì ṣé òwú dúdú àtò funfun yẹn ní bẹ ní abẹ́ pílò rẹ. wọn nínú àwọn gbólómi ìnẹkẹlẹ àrídùl kọfà àni ìpàkọ́ rẹ̀ má o tó fi láǹfààní àti gbé nǹkan yẹn sí wọn ní àwọn míì dẹ̀ yi rẹ̀ yìí pé àlẹ́bí sọ pé ọmọ àgọ́ ṣùgbọ́n wọn lọ́rọ̀ yẹn lẹ̀ wọn lọ́rọ̀ yẹn láti máa wí fún àbí pé sọ fún àwọn afáàní wọn wà tí yẹn bá rí bẹ́ẹ̀ pé mo dáná fi sọ fún wípé ah ìrọ̀rí rẹ̀ yẹn má fẹ́ ìpàkọ́ rẹ̀ má sì fẹ́ ẹgbẹ́ àdébí sọ fún pé ọmọ adé ọ̀nà wa dọ̀yìn ọ̀rọ̀ tó lẹ́nu kábà ká kábà sí kíni ọ ká má gbára lè. sọ nípa bẹ́ẹ̀ ẹni yẹn èyí tó súnmọ́ jù ní pé ń gbọ́ ọgbà ìsìlámù wọn sọ̀tẹ́lá ọ́ sàlàyé fún pé bọ́rọ̀ àwẹ̀ ṣe rí nìyí ntòun wa gbọ́ yé sí òun náà ni pé kéèyàn lọ mú òwú dúdú kó ṣe kíni àtò mú kó fi sí abẹ́rẹ́ òrí kọ́ máa retí ìgbà tí ó clear kó tó wá di pàdé padà ṣàlàyé fún yín pé funfun abẹ́ ìmọ́lẹ̀ àárọ̀ ni o iyọ̀ àlùfájàrí ni o àti kóòkùn òru ṣe kíni o kọ́ lọ òun ní ìtumọ̀ rẹ̀ káwá sọ wípé ńgbà táyà sọ̀ kalẹ̀ ni òye àdíyù àdíyù ò sí ìgbà ìsìlámù mọ̀rọ̀ bá nìyẹn ti yé nígbà táyà yẹn tó ṣe kíni o ó ti sọ̀ kalẹ̀ eléyẹn jẹ́ nǹkan tí a tún lè ṣàlàyé fún wa sáárì a ti sọ fún wa yìí pé ká jẹ ẹ̀rí àfẹ́ ká jẹ ìbùkún wa ń bẹ adẹ̀ ti sọ fún wa yìí pé ń dẹni yàtọ̀ láàrin wa táwọn ẹran bàtàtà bí tọ́lá àwọn èèjẹ sáárì yìí tí wọ́n bá ti jẹ́ ìrànlẹ́ yìí ó tún ti rọ̀lẹ́ ọ̀la adẹ̀ sọ pé sẹ́rí àní má pa á tì o ó dàbò ti kó mi láàmú àní má pa á tì nítorí pọ́lọ́wọ́n àtàwọn mọ̀lẹ́kà wọ́n máa tọrọ ìkẹ́ àtọ́là àti gẹ̀ẹ́ àti àforíjì wọ́n máa tọrọ rẹ̀ fáwọn ẹni tí wọ́n bá ti kíni o wọ́n bá jí sáàrì a ti sọ fún wa a ti sọ̀rọ̀ fájúrò àti fájúrò mo méjì lọ́wọ́ fájúrò alkadib alfájúrò sadiq asọ méjèèjì dáadáa ẹsìn ohun tí ń jẹ́ fájúrò dúdú pupa lọ mẹ́lọ̀ kan nínú àwọn afá àwọn afọ nígbà láǹfà tọ̀tọ̀ yìí pé ó ní mọ̀jìdí àkírọ̀ wọ mọ̀jìdí awàlà ṣàrà ọ̀hún. والشمس رددها كالشمس في الطفل ó ní yìnyín mi tí mo ní lákọ̀ọ́kọ́ àti ti gbẹ̀yìn bákan bákan ló ti jọ rí ó ní والشمس رددها tóòrùn bá fẹ́ yọ pupa láàrì tọ́ba sì wọ̀ náà pupa láàrì wọ́n fi hàn pé afẹ́ bá jírù nǹkan tó ká mọ̀ ní bí ọ̀rọ̀ kàlẹ́ndà oṣù òkè yìí kì í ṣe pé a gbọ́dọ̀ gbára lé ìgbà ẹ lóde. látìgbà tó ti pé fourteen àbí thirteen tó ti yẹ kálukú aná máa gbójú wo dáadáa ọyọ́n dáhùn sọ̀sọ́ láǹsọ ni pé òpè níwá a lè ṣe kí ni o a lè kọ́ wípé oṣù ọ̀jẹ̀ báyìí yóò tún jẹ́ báyìí àìkà kan yóò tún jẹ́ báyìí twenty nine wọn fi ṣe ṣàlàyé wọn kan. tó káwa náà gbìyànjú aláti rọ́sùn yẹn káwa náà báwa náà bàbá kọ́ọ̀lù sọ̀tọ́nù sọ́kótó pé àròsùn lẹ́yìn náà lọ́rọ̀ fájírù yẹn náà nígbà tá a ti mọ̀ wípé pupa la máa rí tóun bá ti wọ̀ yóò rà sí tẹ́rẹ́ wọ̀ yẹn sì ti náà pupa yẹn náà láàrì nǹkan ti máa fi ń gẹ̀ẹ́tì ẹ̀ wà dáadáa wọn ni pé tí pupa yẹn bá hàn báyìí lò ní pẹ́ súnmọ́. ọ̀run wọ̀ yẹn yẹn nìyẹn láéláé débi pé kò sí pé yóò tún wá padà tún làbá kan mọ́. pupa tẹ́rẹ́ tí wọ́n sì ń mi fájìrì yẹn náà lèyìn ó tọ́bi tí wọ́n á hẹ̀ báyìí tẹ́ẹ̀dẹ̀ wo bí ìṣẹ́jú márùn-ún mélòó sí báyìí ilẹ̀ ọmọ àwọn lọ. ni wọ́n ń o kó lè ṣe wá ní wàhálà. a ti ọlọ́run ní súnmọ́ àti mo sùn yá máa lálẹ́ ẹ parí ẹ̀ sí kíni ọ ẹ parí àwẹ̀ yín sí òru tí yẹn tilẹ̀ sú tóòrùn bá ti wọ̀ tó sùn pẹ̀yìn dà ọ̀sẹ̀ tó ń pẹ̀yìn dà fọ̀kọ̀dé aftara sọ́ọ̀ìm ẹnu ti tó sí nìyẹn ìyàwó rẹ̀ pé sam gbogbo wàhálà ti ń bá bọ̀ látàárọ̀ ìyá àsáré ba gbogbo ẹ̀jẹ̀ nísìnyí ẹ̀rọ tí wọ́n ní kí ló dé à ní wàá fi ní gba àyè dìgbà tí ilé oṣù yẹn tá a fi kí mọ́gàrì tán ẹ̀rọ kí ẹ̀ kọ́kọ́ wá bíi tamuru kì í sì so kèsè so tamuru tàbí rútọ́bù kíyẹn wá jẹ tòtí níyàn bá dẹ gẹẹsì kíní kejì tá a wíyàn kíyẹn lo kíyẹn o kíyẹn lo omi kíyẹn mu mi ẹni ọba ti alọsẹ ńgbà yẹn tó fẹ́ mu sàn ọsẹ rẹ ńgbà ọba mu mi tán ọmọ ajẹ ọsẹ rẹ tí ọba ìkóhun náà fẹ́ fara rẹ jọ lárúbáwá àwọn fẹ́ jẹ àgbálùmọ̀ ṣùgbọ́n ká sọ wípé èso lànà bí wí àárín kankan a lè fi báàkì ẹ̀pẹ́ sòlù tó wà ní gbọ́lábàjò wa lọ tamuru ó sí kíni o tamuru fa àlébù bá ta sá sá èyí tí wọ́n kí wọn mẹ́ta sí òun ni wọ́n máa mú sámọ́rù jáde mbẹ́ támúrù eléyìí òun ni kí ni ọ òun ni oníta èyí tó sì kejì ba eléyìí ni alùpùpù sálá ló ṣe kí ni ọ lọ́dà kọ. tó nípa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ àwọn àyà ti tọ́sọ nípa ọ̀rọ̀ ọ̀mọ̀dọ́n bó ṣe rí rè tí àyà yẹn bá ti tún nímọ̀ fárafà yẹn tá a ti parí rẹ̀ báyìí aláwọn ní òhìnlá lákòmílá rẹ̀ síyáàmì ọlọ́run la ṣe ní kíni o àṣìlẹ́tọ̀ fún yín lálẹ́ ààwẹ̀ àrọ́pàfù ìlànà ìta ikùn ẹ lè súnmọ́ àwọn ìyàwó yín ọ̀nà libasun lakum wọ́n já sọ dàbúrà fún yín wà á tún libasun lahun ẹ̀yin náà já sọ dàbúrà fún ọ. àlìmọ̀lọ́ ọlọ́run ti mọ̀ pé annakum kuntum takhtanuna anfusakum tọ́lọ́run ọba ẹ máa súnmọ́ àwọn obìnrin yín fọ́ọ̀tẹ̀gù mọ̀ kẹtẹ̀bà lọ́hùn lẹ́kùn kẹ́sì máa wá ohun tọ́lọ́wọ́n ọba àlekè ọlọ́bàṣẹ́ kí ni tó bá kọ́ fún yín ẹ máa wá látara wọn ọ̀kọ́lù ẹ̀jẹ̀ wọ́n ṣọ̀rọ̀bù ẹ̀mú hàtà ayẹ̀tàbà yẹn lẹ́kùnmọ́ lọ́kẹ́tọ́lá abúyàtú mi lọ́kẹ́tọ́lá aṣọ́wádìí mi lọ́kẹ́jọ títí tí òun kò fi hàn nínú òwú dúdú yẹn tá alùfájà rẹ̀ ó àti mùsùlùmọ́ ìlàlẹ́yìn lẹ́yìn náà kẹ́ bá wọ̀ wọ́n láti ṣòro òun eléyìí tá máa kà nígbẹ̀yìn Ramadan àti Ramadan bá ń lọ sí parí ẹ̀mí sọ pé dọ́dọ̀ àwọn ìyàwó yín wà ń túmọ̀ àkìtúnà fil masajid nígbà tẹ́ bá ń kóra arúndé ọlọ́run ọba fún jọ̀sìn ìlẹ̀kà fọdúndúnlá àwọn àlọ́ ọlọ́run ọba nìyó fala taqrabuha ẹ má tayọ rẹ ọ kadhalika yubayyinu Allahu lakum ayatihi linnas báyìí lọ́lọ́run fi ń sàlàyé kadhalika yubayyinu Allahu ayatihi linnas báyìí lọ́lọ́run fi ń sàlàyé àwọn ayá rẹ̀ fáwọn yẹn la'allahum sọ àjò báyìí ìwé a lè rí àwọn asílà yóò jáde lórí àwọn àlámọ̀dé tá a sọ ń parí. pẹ̀lú àánú ọlọ́run ọba tọ́ba ṣe yí pé tùzé làwẹ́ bẹ̀rẹ̀ ó sì jómi náà ni níjọ́ tọ́ba ti bẹ̀rẹ̀ náà ni tẹ̀sírì bíbá yìí ti bẹ̀rẹ̀ nítorí kó fi lè má jásí bídà àti má mú tẹ̀sírì ní kíni o ní ìparí oṣù ìparí oṣù nítorí pé kó ṣe pàwọ́ àfi tẹ̀sírì súnú Ramadan ìpínlẹ̀ fún un mo bá yẹ páànù ṣe tẹ́lẹ̀ ó tó ti pé Ramadan dé ó tún wá pọ̀ sí kò sí láìsí tọ́tọ́ lọ́wọ́ ọba àlekẹ́ ọlábà ṣe ní ọ̀hún fún wa ká gbìyànjú ká máa wá aago kan kọjá bí ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ká ti dé bíbà láì pé one twenty five one ká sùn bá àdé bíbà yìí ẹ àbí zuri aago kan ọkọjá ìdí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ń kí zuri ní bíbà yìí lọ́ká tètè máa dé lọ́ká tètè yàtọ̀ ó súnmọ́ ká mú ná ẹ asúrì náà là máa parí rẹ̀ lágbára ọlọ́run láti jọ táwọn bá ti bẹ̀rẹ̀ náà á ti là náà. Thank you. kìí sẹ́yìn ìgbà tí rọmọdán bá parí nínú rọmọdán náà ká ṣe kákáwọn yẹn jọ ká fún ọ jẹ yẹn. ẹ tẹ́rí fídíà kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ ọlọ́run ìfẹ́ nìkan ń bi mí lánàá náà kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwẹ̀ léèyàn ọgbà àwẹ̀ náà èèyàn lè fi fídíà fún yẹn wọ́n lè gbé wá fáwọn náà bí ìlú ìsìnkú ká jẹ́ ìmọ̀ ìmù ká jẹun káwa yóò ń jà wọn ò bá rìn yẹn díẹ̀. èwo ni ọ gbàwẹ̀ tó fi kú àyìnbá tí ọba aláyé èyí tó ọba aláyé tó wà lọ́rùn rẹ̀ wọ́n ní dípò bẹ́ẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n á ṣe fídíà wọn ò ní gbàwẹ̀ fún àfi tó bá jẹ́ nẹ́bírù àwẹ̀ lérí. kàkógbó ọgbọ́n ni àwọn aláìní ọgbọ́n ló kó bẹ́ẹ̀ ó sẹrin àtẹ búrẹ́dì tí ó yọ wọn gbogbo wọn sì jẹ wọn túká aláàfin àfọwọ́ máa mi kèlè lọ́rọ̀ọ̀fẹ́ àwọn máa jẹ wọn sálọ́dọ̀. Imam Malik sọ pé mo dùn kan ni agolo mílíkì mẹ́ta ìpè hẹ́ńtọ̀ bí ọkà bàbà ìyá ni wọ́n sì pé orúkú súnmọ́ òun jẹ́ agolo mílíkì mẹ́ta náà ẹ máa bọ̀ wá tòsí.

báyìí pé mansin yẹn ṣùgbọ́n mansin kò fẹ́ kò sí gbára lé lọ títí orí ẹ̀ lè yí ńgbà mi pé ohun tí ò rí lọ́sọ̀ ti gẹ̀ẹ́sì òun làwọn afọ́ fẹ́ kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà súnà wọ́n máa sọ pé èèyàn gbọ́dọ̀ fi gbogbo èèyàn gbọ́dọ̀ gbára lé yẹ́nyẹ́ tó yìí torí pé máa rẹ̀ dáadáa láàrin yẹn tí ò rí ṣùgbọ́n láti fi wá ti yẹn òsílẹ̀ ìrú ẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run wa tí wọ́n bọ̀ pé yago báyìí yìí nǹkan gbọ́dọ̀ gbára lé torí ìtìhàdá tó kù wáwé báwo èèyàn gan ta ti máa ń sìn ìgbìyànjú wa máa ń fèlì bó wa ni ti máa ń sìn ẹ̀rọ ti ń ẹni lówó wọn ni ó fún lówó ṣe ten thousand àtọ́ ń hundred thousand two hundred two hundred thousand kan pé táwọn yẹn ti gba owó kẹrin lọ́sùn dáadáa. kẹrin ọlọ́lọ́ yes ọlọ́rin thousand ló wọ́n pọ̀ ó sì pọ̀ tó ọ̀rin thousand tèmi wọn dára fẹ́ gbára lé nìyẹn ó stupid ẹ̀hẹ̀n nani èsì ohun tí yẹn gbọ́dọ̀ gbára lé ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tó ń bá ní ó sì tún ṣùgbọ́n ètò ni yẹn bá ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n láwọn tó ń ṣiṣẹ́ rẹ̀ wà láwọn ilẹ̀ haúsá yẹn dáadáa pé instrument ká wá aláì òun nìkan ló ní o aráyè mẹ́nu bá ní o ẹni tó ṣe fọlọ súnmọ́ bí ẹ lọ́sìn Ramadan òun nìkan ló ní sẹrẹ o ìhun táwọn àbá wa sọ ni pé nígbà tí òjíṣẹ́ Ọlọ́run fi ń sọ̀rọ̀ arákùnrin yẹn ọmọ yìí pé wọ́n jọ kọntribútì síṣẹ́ yẹn àti ìyàwó ẹ ẹ wọ̀ pé láhùmú yàkúlùkà wọ́n ti ń jẹ ni tóun náà ń jẹ ọ́ ẹjọ́ jẹra yín ni àti wá àti ẹ̀ lọ́jáde sọ̀rọ̀ lórí ọkọ ó sì ìyàwó kọ̀ mẹ́nuba ìtumọ̀ ìdákẹ́ tó ti sọ ọlọ́run dákẹ́ lórí ẹ̀yìn pé ó yẹ pé tó wọn bá gbá ẹ̀yìn tẹ́lẹ̀ aláfúlù bàkọ́ òwúbọ̀ kẹ́hìn alámọ̀ kẹ́hìn ìpínlẹ̀ òun ni kọjá sí wífí ọkùnrin náà wà dálẹ̀ tẹ́lẹ̀ eléyẹ ìkẹta tẹ̀ máa wá wàhálà fún òun ni pé kálóbìnrin dálẹ̀ ṣé ìbáyé pín yẹn lọ bọ́ sáwọn bíi ilẹ̀ Ìgbò tẹnu ọ̀pẹ́lẹ̀ ní sì ti bọ́ sí nǹkan mi ó ti kúrò ní kinní ó ti bọ́ sábẹ́ ìkẹ́rà yẹn fún yẹn àbẹ́ tí ṣùgbọ́n ìyàwó yẹn tí yẹn dídí fi fẹ́ni sùlọ́gà náà pé àfáà lónìí ọ̀sọ́gbọ́n tẹ lè dá sí a ìyàwó téèyàn fẹ́ kọ́ kọ́ pọ́síbù náà kò pọ́síbù rárá ìyàwó tó fẹ́ kódà kọjá sí kóbìnrin yẹn gẹ́gẹ́ ní ń bọ̀ kọ́ pé lónìí o ọ̀ya kò sì yá ni ẹ̀ já wẹ̀yìn ni o ó jìnà bí yẹn bá ń fúnlẹ̀ àkáyẹ̀ báyìí ọmọ àyàrí fún yẹn nìkan ọ̀ya dá padà. e máa ń fúlà káyọ̀ yọ̀ máa pé ọ̀yà dá padà àbí tọ́ tọba sí yẹn ti di ìkẹ́rà náà nìyẹn ìyàwó yẹn náà ní tòótọ́ ó ti di ìkẹ́rà etí lè wọ́n fi ni bóyá nù kẹta sọ pé ó wà nígbà láàyè fáláwẹ̀ ìyẹn lè ogun yẹn ìyẹn lè ọba ti òní yíwọ́ ọ̀fọ̀ tọ́ lẹ́ẹ̀kẹ́ ìmá ń ṣe kíni ìmá ń obi sí obìnrin rẹ̀ ṣùgbọ́n ìyàwó àyíṣà ní kánẹ́ àmúlẹ́kẹ̀kùn lè ẹ̀rì bẹ́ ọjà tó o tó lè kó bùkátà roju rojú yín lọ. àbẹ́ ti gẹ̀ẹ́tì ní ẹ lọ fọ́ tọ́yàwó ẹlẹ́kẹ́ tó dì bá mi. ẹ̀wọ̀n pé nǹkan mi ti ṣẹlẹ̀ nìyẹn sọ̀kọ́ láwọn ọba àlekè ọlákọ́sà nù náà. ah ọ̀sẹ̀sẹ̀ fóbìn láti kọ̀ fọ́kọ yẹn pé àfà lọ́sìn àwẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ńgbò ilẹ̀ fẹ́ sù kódà ẹ má wulẹ̀ tẹ bá ti jẹ sámúrù tẹ jẹ abẹ́rẹ́ ẹ wọ́n kì í ah, tẹ bá ti jẹ sámúrù tẹ jẹ abẹ́rẹ́ ní sùúrù àfà ilẹ̀ fẹ́ mọ́ obìnrin lè kọ́ bí ọkọ tọ́tọ́ yìí pòun fẹ́ súnmọ́bìnrin òun ti ń ṣàlejò lọ́wọ́ àbólóhùn fẹ́ fẹ́ láti ibi títí yàgbẹ́ obìnrin ò ní gbà ó dà wọn lè kọra wọn lẹ́nu torí ẹ̀ ọlọ́wọ́ ara parí sísọ tó lọ́wọ́ sábà. ok sábà fẹ́ sínú anítòrùn bá ti wọ̀ a sì jẹ́ rútọ́bù dàbídù tó tutù òun ṣe rùmúrùmú báyìí bíi kíní tí máa ń bẹ lórí eh, igi dóngóyárò yẹn bóun ṣe máa ń jọ ń tiẹ̀ nínì tó àti irúsọ̀bù èyí tó gbẹ tí ọmọ adúkara tó dún táwọn haúsá máa ń gbé kí ni irú eléyàn ni òun náà fẹ́ ká jẹ ìyẹn lè jẹ mẹ́ta ìyẹn lè jẹ ọ̀kan ìyẹn lè jẹ five tó ti yé sùmọ́kì yẹn tó jẹ́ yẹn ọ̀sà àdúrà pé zá àbàzọ́mọ́hù wàbùtẹ́lẹ̀ tẹ̀lẹ̀ ọ̀rọ̀ wàsábàtẹ̀lẹ̀ àjò insha Allah tó bá jáde pọ́nmọ́ ìyá kan ló pé yẹn pé kí yẹn wá jẹ tí yẹn bá ti jẹ tán ìyẹn sọ wípé akala tọ̀hámọ́kùnmílẹ̀ àdọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀ ti àlẹ́ kùnmílẹ̀ mẹ́lẹ̀ ìkà àwọn ẹni dáadáa wọ́n ṣe kí ni o wọ́n jẹun yín àwọn àwọn èèyàn gidi ó sinú lọ́dọ̀ yín àwọn mọ̀lẹ́kà ó sì máa tọrọ kẹfún yín èèyàn sàdọ̀ èèyàn tó lè sàlọ́gbà aláwọ̀ máa ṣe mọ́ni àtàmọ́ni wọ́n sì mọ̀ nsàkọ́ni ẹni ó fún mi jẹ ọlọ́run fún mi jẹ ẹni ó fún mi ọlọ́run fún mi tọ́lá ìpẹ́ nìyẹn padà tẹ́lẹ̀ rẹpẹtẹ sílẹ̀ ìfipá pàjùlọ hadith kọ́ wá lórí ẹ̀ títí níyàn bá sin aláwẹ̀ lẹ́nu ìyẹn gbà ládàá kò ní dín kẹ̀kẹ́ fún un ẹni tí ó sinú lọ́dọ̀ èèyàn lọ́wọ́ àlọ́ téèyàn bá rí támúrò mi ló kù tẹ bá mú mi tán wà ìpẹ lọsàn ẹ lè jẹ ọsàn sí ṣùgbọ́n kẹ sọ pé ọsàn ó wà nípò támúrò ṣàǹdọjọ. ọmọ. bẹ́ẹ̀ náà láti sọ bó ti wà tẹ́lẹ̀ nìyẹn náà wà á fi ń dúpẹ́ fọlọ́fọlọ́ máa ṣe máa fara sídìí àbá ti máa ṣe ni ni àgbáyípo hmm. láti mọ́gárì di mọ́gárì jọ́kejì ọ̀rọ̀ ìgbé nǹkan mẹ́ ẹlòmíràn ọba tún jẹ sàrìfáì yọ máa wò ni. kódà yọ ma ya ya ni wọ́n dọ̀sẹ̀ báyìí ni o á ní mọ́sídì òun yóò máa pèrú pèrú mọ́sálásí torí yóò sá máa sọ àsìkò yẹn ni pé ọyẹ kóòrò ti wọ ọyẹ kóòrò ti wọ ó tún jẹ sáré o ọlọ́run ti sànú alhamdulilah náà àfàlù fún tẹ̀síìrì tẹ̀síìrì ni kìí ṣe lè kéwọ́ ìṣesí àwọn ẹni ìṣáájú tó bá ti di pé rọmọdún ń bọ̀ báyìí wọ́n á ti lè kéw àdékèsí yìí wọ́n máa ti lè kéw wọn ní kọ́yẹ̀ ń kéw mọ́ ìmọ̀ máa lè kí wọ́n sọ pé oṣù kùránì ti dé wọn lọ bó ti yé ń sìn ṣùgbọ́n ká máa yí sí àyẹ̀wò kọ̀ránù ń bẹ́ńbẹ́ tọ́ra rìbí karabọ̀ lábẹ́ pé ìwé lọ́ àtàní sùsùnlá wọ́n máa ń ṣe kùránì ní gbogbo orúkọ kan ní nà Ramadan ṣùgbọ́n ká gbé kalẹ̀ bí ìjókòó tẹ̀síìrì báyìí òun ni ọ̀dà àfi tó báyìí kéèyàn ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ bíi kéèyàn bá ń ṣe bọ̀ tó bá pọ̀ sí nítorí pé ojú sùn kọ̀ hàn kò sí lẹ́ẹ̀bí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn afá súnmọ̀ sọ lórí ẹ̀. Wọ́n gbàjẹ́ ìbẹ́ wọn ká àgbà bíi bẹ́ẹ̀

ọ̀yá lọ sẹ́rú dọmọ ọlọ́run ọ̀lọ́wọ́ tọ́hún èsè lọ́ọ́ ọgọ́ta ó ní mbọ wọn lè gbà ọ̀dà lọ́ọ́ béèyàn ọgọ́ta ọlọ́run ìbò lòun ó ti ọdún wọn fi béèyàn ọgọ́ta jókòó tà sàrà lọ fún aláìní ọgọ́ta arákùnrin bá tún sí i owó àdúgbò mo ànábì bá bú ẹ̀rìn lẹ́rìn tó lágbára nígbà ànábì rẹ́rìn débi pé rìgì rẹ̀ hẹ́n ọba ni ọ̀yá máa gbé lẹ́ máa lọ jẹ́ wọ́n padà sí nǹkan kan mọ́ àbá lò mọ́ nígbà tí ó ti lágbára ó ti fẹ́rẹ̀ nìyẹn ó ti parí ọlọ́run ti fún un nìyí ọlọ́run sànù wa sọ ọlọ́run dákun sọ wa di rọmọdán ọjọ́ tó kù kéré ń tòótọ́ ọlọ́run dákun sẹ́mi wa dìgbà ni ó náà alexandra kí ni pẹ́sẹ̀ náà ẹ̀sán tíyẹn bá jẹ awẹ. ó lè gba Ramadan tó di yé àti sọ bẹ́ẹ̀ kó mu ó mu dáadáa ó bá mu.